èmi Jídé Jago set set àwọn no set. mi ò save mọ báyìí àwọn pípọ̀ ìtura mi compound. why me among the rest. because you're a brilliant officer intelligent hardworking. àlàyé data ẹ ti expire advice kúrò ní ẹ. mi lè dá yín kò ṣeé ṣe. Now your action are the wait for call action i won't keep wan give Dago. jago jago. ọmọ òkókó kò kí ń ṣàkópa jẹ́ náà ọmọ tẹ́yà bá bí. náírà ìdè resemble bàbá. orí ìwọ ni wàá gbé wá báyìí. ajẹ́rẹ́ nínú. don't take love. Alive. Check out clean ẹ ni. Tí ìwé tó calm down. My, my name. Jide Jago. Jawari Jago. Jago. Anna. He's the baddest. And I'm your boss. Ah! ó dàbíi pé ò nífẹ̀ẹ́ ara ẹ̀ o ṣé bó ṣe ń fìyà jẹra yìí dà property bàbá yín ìwọ nìkan dẹ̀ lọ dàyàkọ́ ẹ́ n tó involve ẹ̀gbọ́n ẹ àbúrò ẹ property bàbá yín ìwọ nìkan gbé ta ok ká ní pé o tiẹ̀ ti mú ilé o ti ta níbo ló kówó sí. Si. sọ̀rọ̀ náà. mi ì mọ ibi tí mo kó sí. gẹ́rà o mọ ibi tó kó kíni sí. Si dúró ṣé owó disappear ni láàrin ọjọ́ wo síjọ́ wo láàrin ọ̀sẹ̀ kan sísì now tell me o fẹ́ sọ fún mi ń sìn wípé ó ná fifty million naira tán láàrin ọ̀sẹ̀ kan sọ̀rọ̀ hmm. ó lè sọ̀rọ̀ ni. Hmm. officer ó dàbí pé lady ó ní di iron hand tá a bá fi iron hand mú dáadáa ó máa jẹ́wọ́ ojú adẹ̀ rí nǹkan. okay torí pé àwọn owó ẹ̀ à ń ṣàánú àbí ojú ẹ̀ tó ń dán yẹn o fẹ́ ká destroy ẹ̀. àyànmọ́ ti dúró kádàrá kò lè yí padà ǹbá ti wáyé pàmárí bẹ́ẹ̀ gangan la ń if I could turn the hands of time to live yesterday in the present I'll do it over and over again I am in ayọ̀ mi ló jẹ́ know me. ló jẹ́ olú omi me mi kúrò ó fẹ̀rí sí mi lẹ́nu. ìdùnnú mi ló jẹ́ ọ̀rọ̀ mi jẹ́ mi nù kúrò ó fẹ̀rín sí mi lẹ́nu ọ̀kan lé nígbàyà níbẹ̀ nínú gbó ṣùgbọ́n ìwọ ló lórí wọn kò sóhun tí n ò fi ọwé torí pé ayọ̀ mi ló jẹ́ o ìwọ lẹni tákàn mi fẹ́ ìwọ. sent. I'll do it over and over again. I am in a chair. You do know me in a chair. Oh no, me jammy no. Oh, Ferry, see me no. I am in a chair. You do know me in a chair. Oh no. sí mi lẹ́nu nígbà tí kò sẹ́nìkan hmm, ìwọ ló dúró o ìfẹ́ tí mo ní sí ọ kò lẹ́gbẹ́ rárá o ìrírí. tiẹ̀. iná banjo kójó rọ nbà fẹ́fẹ́ ń fẹ́ bí jíjà n kò àǹtí mo mm, ṣe àǹtí <laughs> eh, ní kí mi tó wá béèrè lọ́rọ̀ ni pé ṣé ẹ ní ìbẹ̀rù lọ́wọ́ mi ká lè jọ ọkọ́ ọmọ olùbọ̀ ní kìsìnì kí mọ́ jẹ́ ìnìkan kí bá mi bá kí mi máa bá yín mu kí bá fẹ́ mọ́ àwò kí máa bá yín mu <laughs> kí iṣẹ́ mọ́ pa yín mo ṣe yẹ. cook ó ṣe gan mm, eh, eh, má wọrí ṣe ti gbọ́ mi ò need help rárá sórí oúnjẹ tí mo fẹ́ sè fún Lọ́ládélé ni èmi ni mo máa sè mo dẹ̀ fẹ́ kó dùn lẹ́nu ẹ̀ yàtọ̀ mo fẹ́ kó mọ taste oúnjẹ èmi Abímbọ́lá pé ó yàtọ̀ sí gbogbo eléyìí tẹ̀yìn sí. ẹ̀mọ́ hmm. bínú mo kọ́ ẹ kí mi ràn ẹ́ lọ́wọ́ ni àmọ́ ọ̀gá ẹ tún kí mo máa ń gbé kọ́rùn ẹ ah, mo rẹ̀ yìí èmi ni mo máa ń wọ ni. ó máa bàjẹ́ o gangan o ah, ah, ṣé wọn ò kọ ẹni ok fine torí pé o dẹ̀ ti rí apron lọ́rùn mi o fẹ́ bọ àbí ṣé kí kúkú bọ fún ẹ. mo bèrè ni mo bínú orí pé ó gbádùn kí ni problem ẹ get from here idiot. Ah. ó dẹ̀ ń bá mi sọ̀rọ̀ ó ń kúrú ó ń ga ọ̀gá yín lè máa bá ṣe gbogbo òṣì yẹn. Hmm. ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la fi ń wò má bínú pé èmi ọmọ Ẹdó mò ń sọ Yorùbá lójú rẹ̀ ṣé ọmọ yẹn ti máa ń wá bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá dáná. kò wá bí ìgbà àkọ́kọ́ lélẹ̀ tó máa wá ah, kò wá bí o déhùn mi náà ló ń bọ̀ ẹ̀ déhùn mi o tún padà jáde ni. Ah, mẹ́sẹ̀ ní padà nígbà mo wọnú ilé pé kí mi ràn án lọ́wọ́ kọ́ ẹ̀ pẹ́pẹ́sẹ́ o kí mi mọ́ kí mi mọ́ àṣìṣì ni o pé èèyàn nìkan náà fẹ́ ṣe nǹkan ni o wípé oúnjẹ kí èèyàn fẹ́ ṣe èèyàn fẹ́ rí i pé kí ọ̀gá mọ̀ wípé oúnjẹ ẹ̀ dùn yàtọ̀ wípé tèsí rẹ̀ ó ṣe kí ni ó dùn ju gbogbo oúnjẹ kí mo ti mí ṣe lọ ọwọ́ fẹ́ solúwẹ̀rẹ̀ di ẹnikẹ́ mọ̀ ọ́n ṣe mọ́ nígbà tó ti wọlé tó ti kó ẹrù wa tó ti lé wa kúrò ní kitchen èmi ti mọ̀ wípé kò fẹ́ ká bá òun fọwọ́ sí ni. ẹ jọ̀ọ́ ẹ má bínú because she be na our girlfriend before. ṣebí na our girlfriend before jọ ṣé èmi ló fẹ́ béèrè ìbéèrè ni lọ́ọ́ rẹ àbí kò béèrè lọ́wọ́ Bọ́lá. mo jọ ń bí yín náà ni. èmi bíi ti báwo bí yàtọ̀gà bá ti dé kẹ́ pé wọ́n kẹ́ béèrè lọ́wọ́ fúnra wọn. Ah, ẹ dúró. ọ̀rọ̀ rẹ̀ ọ̀gá yes sir yes sir ẹ kú àtàárọ̀ sir hey hey Kwame kí ni kí ni sí kí ni sí you are cooking yourself. ta ló ní báyìí. Ah, àwọn àti. welcome darling. Ah. báwo ni iṣẹ́ lè ní. Bímbọ́ ó pè mí láàárọ̀ obìnrin movement mi mo dẹ̀ ṣàlàyé fún ẹ so ò ń bọ̀ ń bí o sọ nǹkan fún mi kí ló dé. bíbí má bínú mo ní kí n surprise ẹ ni um, guess what <laughs> èmi ni mo lọ sínú kitchen lẹ́ni tí mo dáná oúnjẹ fún ẹ mo wá ṣe white rice fún ẹ wo ọbẹ̀ oríṣi ni mo sè tó lè fi jẹ ráìsì àkọ́kọ́ mo sè ata díndín tó ní ìgbín nínú ṣó wá rí ẹlẹ́ǹkejì mo ro ẹ̀fọ́ mo wá ya ẹja sí i lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan àti pọ̀nmọ́ ṣé wá rí èyí tó wá jẹ́ bambari bidi ibẹ̀ ni wípé mo wá fi ẹja ìpìyà mo wá fi gbá nídìí báyìí ṣé wá rí tẹ́lẹ̀ nkẹta yẹn ìjẹ̀bú ni mo lọ straight hmm. mo wá lọ bẹ́ẹ̀ sí aka dúdú pẹ̀lú ògìrì ó ṣàmù pé ògìrì làwọn ará ìjẹ̀bú máa ń lò sí ibẹ̀. ọ̀rẹ́ má ṣe yọnu let's go to dining. má ṣe yọnu. jẹ́ àlọ́ fún dínà náà. má ṣe yọnu má ṣe yọnu má ṣe yọnu. ṣé mo sọ fún yín pé ẹyin díndín àti dòdò mo fẹ́ jẹ àlọ́. ọ̀gá ló ti tọ́ mi sọ bẹ́ẹ̀ mo lè sọ fún yín àti o ẹyin pẹpẹsẹ o wípé ìyàn ni ìyàwó rin o ìyàn ni ìdùnnú rin ìyàn ni ọrìn gbogbo ìdùnnú ayé rin wípé irọ́ o kí mi fi ọ́n lẹ́ o kéèyàn ṣe oúnjẹ kò rin oúnjẹ káàdùn lẹ́nu rin díẹ̀ ló bá gbá mi létí so èmi ní ke dáná fún mi nínú ilé mi eléyàn kan sọ pé kẹ́ má wọrí àbí. no sir no sir. àbọ̀ wa bá lọ́rọ̀ yín o àbọ̀ wa bá lọ́rọ̀ yín. àbọ̀ wa bá lọ́rọ̀ yín bó ṣe sọ fún yín torí ẹ̀ ń lẹ́nu bebebe. Bímbọ́ sórí gbogbo ọgbọ́n tó ń dá gbogbo ète tó ń lo gbogbo ẹ̀ lọ́yẹ̀ mi mo dẹ̀ ti ṣàlàyé fún ẹ Bímbọ́ kò lè wọ́ọ̀k kò lè wọ́ọ̀k sórí tí kìíní bá máa work ò ní gbogbo stress. ìbò kí ni mo ṣe fún Ìlọ́ládé ṣé mi ò dá tó lọ́mọbìnrin ní òde ìjọ nítorí ìtọ́ náà àbí ṣé mo kí nífẹ̀ẹ́ yàn ni mo nífẹ̀ẹ́ ni. èèyàn lè nífẹ̀ẹ́ yàn kò sí tó bá dùnú kéèyàn nífẹ̀ẹ́ yàn bọ̀bímbọ̀ gbèmí ti ṣàlàyé fún ẹ basically pé kò lè work láàrin mi àti ẹ o dey understand. sori tí n bá díjú kí n tó là ẹ bá lọ bá mi wá nǹkan tí mo fẹ́ jẹ tí ẹ bá lọ bá mi wá nǹkan tí mo fẹ́ jẹ. àbí kí ló fa ọgbọ́n dáadáa iná. People just leave, leave, leave, leave. Just go. Go home, go home. Tó bá ṣe wá. Àní kò jáde bínú sí ẹ ẹ̀yin tí èdìdì lọ jẹun. Bímbọ́ mi ò fẹ́ bínú. no leave this house leave this house leave this house first. lórí oúnjẹ yẹn. tí ẹ kọ́kọ́ lọ́nà lọ́nà lọ́nà lọ́nà Bímbọ́ lọ. wọ́n láti mú ṣe pọ̀ tí ẹ jẹun. jẹ́ kí ni kí. lọ kó kó kó lọlé náà mú kó lọ jẹ́ ń léyìn náà. Ah. Bímbọ́ leave. ó dára. Bímbọ́ leave this house this minute. Ah. Bímbọ́ dìde ńlẹ̀. mo máa lọ jẹ́ kí n máa lọ jẹ́ ìbò lọ́ládé ìjọba mi rọ̀rọ̀ mi wò lẹ́ẹ̀kan sí má ṣe báyìí fún mi jọ torí ọlọ́run má jẹ́ kí tèmi gbé mo nífẹ̀ẹ́ ni. mímọ leave leave leave leave leave leave now. ohun tí mo rí ẹ ò rí. insolence. ohun tí mo mọ ẹ ò mọ. ẹ wò mo tún jáde lọ ní ìsìn o ìwé ẹ̀gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ àbí ó kù tí fàgbà rẹ wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí n bá ní kẹ́ ẹ lọ òun ní kẹ́ ẹ lọ ibi tí n bá ràn yín tẹ́ ẹ bá lọ ẹ dáràn o iṣẹ́ sí mi ò bá dẹ̀ ràn yín ẹ má ṣe kí n tó dé o ojú tí ẹ jẹ́ ń tùṣó ti gbọ́ jẹ́jẹ́ ni kó má ṣe kí n fi dé sórí ìwọ ìwọ ọlọ́mú ibi tí n bá ràn kọ́ ọ lọ bẹ̀ só ti gbọ́. ẹ ọ̀gá ṣé kí n rán aṣọ. máa ràn wọ́n olórí burúkú lé bósí ọjà mọ wọn rí ọkọ ọràn kankan ayé ọràn lẹ́nu pa ni. ẹ̀gbọ́n tí ń gbàgbé. àdìsá àdìsá àdìsá rẹ. tẹ́lẹ̀ mo náà bí àrẹ̀ àrẹ̀ mo lẹ̀ dàpọ̀ kí ló dé sọ́nà lọ́dún ní ìbúrẹ́sì rẹ̀. wo àdìsá báwa ṣe wà yìí mo ti ṣẹ́ lọ́rùn mo wá jẹ fàájì láyé ni ìwọ lọ wá yé sẹ́ mo rí wà yìí sọ́ọ́rẹ́ ẹran tó ń wò yìí á sẹ́ mm. lọ́ra ni. irọ́ ni ah, ah, kí ló fẹ́ fi ṣe. tẹ́mi fẹ́ fi ṣe kẹ̀ àá lọ sọ́dọ̀ yàtọ̀ kẹlẹ́mu nù eléyìí láfi ṣe àpasun tí a fi ṣe fàájì tá a fi mẹ́mu làwa ní ká wá pè ọ́. Ah, ah, ó sì dùn mí dé egun mọ̀ ń lọ́pàdé télọ̀ ló ń wò mí. kí ló máa ń ṣe ẹgan adé máa sọ̀rọ̀ gidi wa adé máa sọ̀rọ̀ tí ò lọ́pọlọ a ní ká ká lọ ṣe fàájì ó dẹ ìpàdé oṣù wo ló ń lọ. kí ni máa ń sọ gan-an èwo ni ìpàdé télọ̀ àbọ̀ mọ̀ gbà mí nìkan. Eh, àrẹ̀mú eh? àrẹ̀mú kúkúrú sí pé yẹn gúngún ránṣẹ́ sàkóso àpè ránṣẹ́ nìkan ní bọ́ọ̀ mẹ́ran lọ́wọ́ torí ìsọfẹ́ máa forí bí ẹni orí rẹ ti dàrú yìí àbí èsè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ kò sí wàhálà èmi náà lẹ́nu mi àmọ́ ọ̀dùn tó pé ah! ọlọ́run dán léèbù kéke eh. àwọn tí wọ́n wá nà wá ni àwọn àwọn alábàárù rẹ eh. kò sí ọ̀dà ìwọ máa fẹ́ràn sí. sori ó ti ní bá a ṣe lọ wọn ní ẹni tá a bá torí ẹ pa ẹ díẹ̀ wọn ní wẹlé oúnjẹ. ẹ láyé ìjọ ni dọ̀tí mi wo ìkan báyìí lọ jẹ ọyà mú ìṣó etí ẹ etí ẹ ní kan fẹ́ fi ah, mọ́ mu. Ah, àbúrò mi ṣe wá dá koto láì ṣe pé ó ń gọ̀ kadà. ìtẹ̀lé bàbá sagidi. sọ̀rọ̀ lè dẹ́rọ̀ fani. tó o ṣerun gbàgbé nose cover black. báyìí fún ẹ lọ́lẹ̀ jàre aláìní tọkàn. má bọ̀ sẹ́rí bí mo ṣe wà yìí burúkú owó wà lọ́wọ́ mi mo ń sọdún owó lè nìní mo wá wo pé ẹ̀yin ọ̀rẹ́ mi ipe kí a mọ̀ ṣe fàájì lọ káwá kọ́kọ́ pa eléyìí nígbà tí kinní ti yanjú ọ̀rọ̀ ẹmu lọ́wọ́ ẹ jẹ́ ká dá eléyìí dùbúlẹ̀ níyì tá a bá ti dá dùbúlẹ̀ tá a wá bá wa sí i ọyọya àbókí Aboki ọkùnrin lẹ ń ké sí ọkùnrin. èmi ò bá yín fà kankan o ṣe rí ibi ọrùn yẹn ibi ọrùn yẹn gangan lè mú. àbórí rẹ ò pé ah. ó mọ̀ pé mi ń bolo lórí ni. a ó yà mí lẹ́nu ẹni tó bá pẹran òun ló lọrùn ẹran. bó ṣe wà yìí ọmọ apara kiri ń jọ iléyà ni orí tí máa jẹ yọ ọjọdún tí ń bọ̀ ni. gbogbo ní sábà ti pẹran jọ ọdún onímọ̀ pa. ọrùn ó pọ̀ lè rẹ̀ ń jọ ọdún nù. àwọn ẹran wọn pàdé rẹ̀ ń jọ ọ̀dàjọ́. kí ló dé. kálukú ọmọ béèrè ọrùn olórí ó béèrè orí ẹ ní ẹgbẹ̀rún lẹ́yìn eléyìí ẹ wo bí lẹ́yìn eléyìí tó bá máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ odidi màálù ni máa fà wá bí. Ah! oríire wa inú de. ọjọ́ làwọn apá ràkúnmí. ẹni sàfẹ́sẹ̀ léyà ni. àbí ìgò lápèjò èjò náà máa dùn. irọ́ ẹ ṣe já pọ̀pọ̀ lọ. ẹ wá máa wọ̀ ọ́ tẹ́ bá ti ń pe àrẹ̀mú ẹ má máa pa àrẹ̀mú nìkan sí ẹ má fi ọkọ̀ déwùmí sí. ààrẹ máa ka déwùmí. ẹ ṣeun o. ọyọ ẹ dákẹ́ ẹ dákẹ́ ẹ dákẹ́ àbókí fẹ́ ṣiṣẹ́ ẹ dákẹ́. kí ló dé. àbókí ti dùn o. jẹ́ kí ibi ọrùn rẹ̀ kó gé papọ̀. jẹ́ ọjà tán o. gé lẹ́mìí ẹ já lẹ́mí. ọyá já já já já já ẹ̀mí tó lè dá já gbogbo wọn pàdé rẹ̀ ń jọ dájọ́ lágbára ọlọ́run àbí ó béèrè ẹ̀mí. tó ní jẹnu ẹ ní. ẹ̀mí kí wọ́n ṣe. ẹ dákun ẹ ètò e, e, ti wà lẹ̀. àwọn tí ó ṣe àìsẹ kí nìyẹn lẹ́mú gbà. mo ti pa àwọn olóko. lórí pé kí lọ wá polóko fún. lórí ẹran olórí ẹran kọ̀ọ̀gbọ̀njúmọ̀ ya rẹ̀ ògèdè eegun àlàáfíà mi ló kú lára ilé eku kọ ilé yìí bí wọn ṣe wájà pa fún ọ ká pa ilé ìgàn sí ọ̀sán jẹrẹ ìlú. kí ni wọn fi yàtọ̀ sẹ́nu tá a pa yìí ah. kí ló fi yàtọ̀ sẹ́nu tá a pa yìí. ká pa ìwọ àti ẹ̀gẹ́ kọ́ sọ́kọ̀ ọ̀sán jẹrẹ mẹ́rin rẹ̀ ilé ah, ah, ẹran tó ti yọ ẹ fún tó ti ṣe ojú ẹran yìí nìkan ló jẹ. tani ẹ wà jẹ furu ẹran. ààrẹ o kiri lójú owó rí àṣírí ẹ ò ẹni tó wá ní kí o kú òun ni ó ṣáájú rẹ lọ àrẹ̀mú tí kú bá wá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀ lẹ́wọ̀rọ̀ ó ní bá wọn. ó ti tó o ah, ah, mhm. akígbe máa rù wọn ti ń pariwo ikú ikú ikú ikú ikú látàárọ̀ òun kọ́ ni ikú níbi tó ti ń ṣègbéyàwó ah, sórí ń ta ọ ni. àkànní ọ̀rọ̀ tó sọ ti pọ̀ jù àkànní ọ̀jẹ̀ sì jó délẹ̀ náà. délẹ̀ wo ló fẹ́ délẹ̀ ilé ìtura náà ni ó dẹ̀ ló ń kọ́ òun kọ́ ni. àbí. àyè dákun jẹ́ fún lẹ́sìn rẹ̀ dákun àtẹnu àtẹnu eh, aláìmoore. èmi àtẹnu. bẹ́ẹ̀ ni àtẹnu aláìmoore. láti rí i pé mo ti ń jẹran ní ìjẹran mọ́. ìjọ wo gangan kádúpẹ́ lọ́wọ́ rẹ̀ mú kádúpẹ́ lọ́wọ́ rẹ̀ mú ti rẹ̀ mú fún gbogbo yín. dákun ìjọ wo nìwọ gangan ti rẹ̀ mú bí kọ́yìn. èmi. ẹ rí wọn wọn fẹ́ lè fi fìlà wọn kó fẹ́ mú lọlé. o ṣe ọmọ mi. ìyá mi kẹ̀kẹ́ ń gbọ́ ṣe rí wọn o àwọn akíndanidání àwọn arìndìn àtìyá àtọmọ ẹ ṣe káwọ bá tá a bá rẹ mu ká ṣe fàájì ní ibà àtìyá àtọmọ ẹ ní lóúnjẹ jẹ ńlẹ. lẹ́nu rẹ. bẹ́ẹ̀ ni ìtàlímọ rẹ. ẹ ní sùúrù kí ló fa ẹ wótòwóró wótòwóró lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ gangan náà. jẹ́ ẹ bá wọn fọjá àyà wọn ní òun yọ owó. sùúrù a lè ń wí gbogbo ẹ ẹ kàn ṣe wọ́tọ̀ wọ́tọ̀ wọ́tọ̀ wọ́n náà èmi èmi tí mo tí mo já rẹ̀ mu tí mo náwó bi gan mi ò sọ fún yín pa ara nǹkan mi tí bá lówó tán owó sì kù nínú ilé tí ń lọ kó wá ẹ wá bẹ̀rẹ̀ sí ẹ bẹ̀rẹ̀ sí pariwo léra àrẹ̀mú ọ̀rẹ́ mi àrẹ̀mú pokípokì bẹ́ẹ̀ni lágbára ọlọ́run kò ní tán bẹ́ẹ̀ yóò máa pọ̀ sí ni. àṣẹ wà. èyí náà á ń pè ní kbk oko pọ̀ oko pọ̀ kẹ̀ yìnbọn fún wọn yìnbọn. ọ̀rẹ́ wa má máa fún àwọn ẹlẹ́jà jẹ lójoojúmọ́ káwa náà bí wọ́n ti ń pẹja ah, àná àwọn àyàn yìí ìjẹta àwọn àyàn yìí bá a ti wà ń bí bá a ti ń jẹun ni à ń fi rán tẹ à ń fi rán tẹ bá a ti mú ẹrun àwọn fẹ́ràn tẹ̀ níta wá fẹ́ kó o ṣe fáànù náà kó o kọ́ wa bí wọ́n ti gba ẹja pé báyìí la ṣe báyìí la ṣe ẹnu tèmi sì òun ò ní wí fẹ́yàn. èmi ọlọ́mọ jẹ́ sògùn owó láyé mi èmi ah, ìwọ tí ẹ máa wò wọ́n ràn ọlọ́mọ yẹn kémi sògùn owó láyé tèmi èmi ògùn owó kí ni fẹ́ẹ́ fẹ́ ògùn owó sí ah, kàrà tí bá fi sògùn owó wọ́n yà kú dànù ni hmm. èmi àrẹ̀mú èmi àrẹ̀mú ọkọ̀ déwù mi sẹ́rí ah. mo ti mọ̀ nǹkan tó ṣe yín o ẹ oríṣiríṣi lẹ́ẹ̀tì mọ̀ sọ káàkiri tẹ́ẹ̀ bá wà mọ̀ ẹ mọ̀ lé ni sẹ́sì àtìrí owó tèmi òun ni déwùmí déwùmí àyà mi ah. torí pé níbi tó ti ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ àwọn ọ̀rẹ́ mi mọ̀ ah, ah. eighty thousand nígbà lóṣù tó bá dá sí mẹ́ta báyìí ìdá méjì bẹ̀ èmi ní okòwò ẹ wá bẹ̀rẹ̀ sí sọ jákujáku irú yín mo ti mọ̀ irú yín lẹ́ẹ̀ máa káàkiri gbogbo inú àdúgbò gbogbo inú òlu eh. ẹ máa wá sọ ẹ máa sọ kátàkátà ó sógun wo ni wọ́n fẹ́ mọ̀ di abájọ ni o wọ́n fẹ́ mọ̀ di abájọ ni o àìwá mọ̀ di abájọ yẹn orí ó sì pọ̀ yín pa ni. déhùn mi ẹ wo gbogbo alámọ̀ pé déhùn mi ti fi lulẹ̀ ó tójọ́ mẹ́ta ó ilẹ̀ ti ta sí pàápàá a sì rí kó padà wá yín wọ́n sì ní iṣẹ́ rẹ̀ lọ déédéé. iye ni wọ́n ń ṣọ́ ni. ẹ fi wọ́n lẹ̀ ah, ah. wọ́n fẹ́ wádìí ni assignment wọ́n wádìí ẹ̀ sọ́ọ́rí bá ṣe wà yìí èmi ò máa ń tẹ́jú dandan débi báyìí náà torí pé báwa ti wà yìí ọ̀sọ̀ọ̀sẹ̀ làwa máa ń pẹran bí. bẹ́ẹ̀ni ta máa ń sọdún owó ah. bóyá káwa yín tọ̀sẹ̀ yín dànù káwa yín tọ̀sẹ̀ yín dànù. a ṣẹ̀ṣẹ̀ ń pa ni. Eh, ẹ dákun ta ló mú etí ẹran kejì náà ẹni sùúrù náà ẹni sùúrù náà. ọ̀rẹ́ mi. mo ń gbọ́ yín jàre ààrẹ wọn kọ dé wù. dákun sí àlọ́ mẹ́mu sí wa. ẹ lọ mọ wa ẹ mọ wa ẹ mọ wa ẹ yá máa lọ ti ah. kíni ẹ mọ nǹkan tí ń ṣe wọ. mo lè jírí yàkú di ọ̀rẹ́ mi. Ah, kíni mo sí ọtọ bá ti mú nǹkan báyìí ah. Oh, oh. ọsọ ọmọ yẹyẹ àlejò mi ni. ṣé gbẹgbẹ wù mí là ń pariwo látàrí. ṣé gbẹgbẹ nù ẹ wo sẹri nǹkan tó ń ṣe ni pé nǹkan tó ń ṣe ni pé ó béèrè owó kan lọ́wọ́ mi òun ló ń ṣe pé bóyá tí bá ti fẹ́ mu tí bá ti tá a bá ti fowó mẹ́mu tán mm-hmm. òun lè mọ̀ ròó gbà wọ́n kan ara rẹ̀ balẹ̀ oh, tí bá délé yín fún ọ lówó ó rò pé oh, mi jọ̀wọ́ ni tó jẹ́ pé irú àwọn bàbá. ẹ jẹ́ ká máa. aláà máa lọ aṣọ àti parí fàájì yìí náà. àrẹ̀mú jẹ́ àjàyè yìí. àjẹyè náà là ń jẹ ẹran rèé. má fọ. Hello? Àdìsá. Eh, eh, ìkàlẹ̀ fi kọjọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta mọ̀nú Déwùmí. Ah, Kájọlà, Kájọlà ń dùn dáadáa, àlàáfíà láwa o. Ẹ eh, iṣẹ́ àǹtí wo Déwùmí àdúrà rẹ ó gbà. Àmín. Lágbára lọ́wọ́ Ọlọ́run, orí olórí ò ní kéré iṣẹ́ tó o ṣe o ò níṣẹ́ fọmọ ẹlòmíì jẹ o ẹni ó sì wà bọ́ ọyọ̀ fọmọ báyìí kò ní kú ọlọ́mọ lọ. àmì àmọ́ àdìsá àdúrà kí mi gbà níbi kíkan kíkan bí kíkan bí kíkan kíkan ni àdúrà rìn mú fúnra dání o ṣéèṣì. ìwọ sáà mọ sàmì àmì lọ́rọ̀ rẹ jẹ mọ́ ò ní tẹ́ni tí kàbọ̀n lẹ́ lágbára ọlọ́run déwùmí ọlọ́rọ̀ àbí ti dìde ó tọrọ sọ̀rọ̀ ó sọ ni èmi náà wí bẹ́ẹ̀. à ń sọ torípò náà jẹ́ èèyàn dáadáa sí mi ń gbọ́ wàǹkájọ́là ni ó jẹ́ ń sọ̀rọ̀ ìfún ọ sọ̀rọ̀ arẹ̀mú kì í sadé orí kì í sọkọ tó o lè fẹ́ kankan. àrẹ̀mú kí ló sàrẹ̀mú. déwùmí má jẹ́ ń parọ́ fún ọ farabalẹ̀ tọ́tù farabalẹ̀ yìí ní sọmọ o sórí bó o ṣe ń wo àrẹ̀mú ọmọ náwó bí ẹni tẹ̀wó ni tọ́ ọ bá rí àrẹ̀mú obìnrin dúdú láàárọ̀ pupa ni lọ́sàn-án bí ṣe ń rọ wọn wọlé rè ti ń rọ wọn wọlé oríṣiríṣi ni máa rọ wọlé àti ntọ́sọ̀rọ̀ àti ntọ́gbẹ. ó lè rí wọn tọ́bí nǹkan tó pé ìwọ náà fún alára rẹ o lè ráàyè ni tó o lè wá látẹ̀kọ́ wá sí kájọlà ó rí dẹ́ndẹ́ ọ̀gàn ni àfijì báyìí tó sì ṣe é dà. èwo ìsí gan-an kí n pè mí ìmọ̀wọ́rì màá ráàyè láti wá torí pé o ti sọ fún mi párẹ̀mù ló fi ṣàdé orí mo wá rí pàdé rádaràdà adétáyé fi ọkàn gbé lọ́mọ olórí ni àrẹ̀mú èsàdé rè àárọ̀ lọ́ọ̀fẹ́ kó tó dọ̀sán yóò ti rọ mọ̀ jẹ́ ń parọ́ fún ọ. ìwọ ọjọ́ kí n bá ti bá mi rí obìnrin pẹ̀lú àrẹ̀mú ìwọ ìpè mí nǹkan kí nǹkan kí mo bá mi ṣe máa fi ilẹ̀ máa gbọ̀nà abúlé wa tó ti yẹ bẹ́ẹ̀ ni ìṣe nǹkan tí náà ní bàjẹ́ èèyàn gidi ní ìṣe gan-an ọ̀dà adéwùmí ọ̀dà àárọ̀ o. Hmm. àrẹ̀mú ah, kó bá jẹ́ lótìtọ́ nìkan kí bọ́dà àdìsá mi sọ àrẹ̀mú á gbà á gbà èmi wà lẹ́kọ̀ọ́ mi bẹ́ẹ̀ mú mi ṣiṣẹ́ omi kóbìnrin káàkiri àbí àjọsọ èmi pẹ̀lú rẹ́rẹ́ ni wàá gbà. ìwọ àrẹ̀mú má ń parọ́ fún ọ kòkò mi báyìí o ní ọ̀bọ adìẹ rẹ gbẹ̀yìn lórí burúkú. Hmm. àrẹ̀mú ni o ẹnìkan kọ́kọ́ àjọ̀nú ah. ọkọ̀ dẹ̀hùn mi jọ àrẹ̀mú jọ anáwó bí ẹni tẹ̀wó ṣẹ́gun ni àrẹ̀mú ló wà níbí àrẹ̀mú ni o ẹnìkan kọ́kọ́ gbàgbàgbàgbà àrẹ̀mú ọkọ̀ dẹ̀hùn mi jọ àrẹ̀mú jọ anáwó bí ẹni tọ́wọ́ ọ̀yà àrẹ̀mú àrẹ̀mú àrẹ̀mú ọ̀kọ̀déhùn mi àrẹ̀mú àrẹ̀mú ọ̀kọ̀déhùn mi àrẹ̀mú àrẹ̀mú àrẹ̀mú ọ̀kọ̀déhùn mi àrẹ̀mú àrẹ̀mú. ẹ má jẹ́ ká sọ eré di eré àwọn ará bíi eh. tí èmi ò fẹ́ kí n máa náyàn lówó kí eléyìí máa jàgbà kí tọ̀hún máa jàgbà. èmi ni máníjà ẹgbẹ́. ẹ máa gbọ́ ṣé bẹ́ẹ̀ ni olórin aṣíwájú tó síwájú orin olórin ni mo gbowó àbẹ́yìn tẹ́ ń sí o ẹjọ ẹjọ èmi ò fẹ́ ibi tó bá ń wọ̀ ẹ jẹ́ kájọ máa là ah. kẹ́ má parọ́ fúnra yín kó má di pé ẹ̀sà káǹtì owó ẹ má padà gbéra yín ṣépè àti mọ́níjà àti orin àmọ́ náà wà là ẹ ẹ ti mọ̀ àrẹ̀mú àrẹ̀mú nísìnyí àrẹ̀mú èmi ni mọ́níjà sẹ́ẹ̀rí ẹni kó wọ ẹgbẹ́ dání o. owó yìí ni tiẹ̀ bọ̀ ni mọ́níjà ṣé wọ́n mọ ní kọ́ ni. ẹni sùúrù ẹ mọ̀ kọrin lọ. àrẹ̀mú ni o ẹnìkan kọ̀ọ̀kan àrẹ̀mú ọkọ̀ lè wù mí tọ́ àrẹ̀mú tọ́ ah, àrẹ̀mú ni o ẹnìkan kọ̀ọ̀kan àrẹ̀mú ọkọ lè wù mí jọ. o ti gbowó ti tiẹ̀ o àrẹ̀mú jọ o ti gbowó ti tiẹ̀ o o ti gbowó ti tiẹ̀ o àrẹ̀mú o ti gbowó ti tiẹ̀ o ti gbowó ti tiẹ̀ o ti gbowó ti tiẹ̀ wa àwọn òrówó mọ̀ ọ́tà kọrin kan òrówó mú. àrẹ̀mú ẹni sùúrù náà sẹ́rí èmi ò fẹ́ kéèyàn mọ̀jà so èló la ti náà mọ̀ ẹ́ sí gbogbo wa eré láti ìnà fún ẹ ní sùúrù má tún jọ yín lójú má jọ yín lójú ẹ jọ ta ló nọ́mbà náà má lè mo fẹ́ yẹ kó wá ṣeré fún mi nígbà yìí. sàǹtà náà máa tẹ̀lé. sanku ayi jama. give away ló fẹ́ ṣe yẹn o. ẹyin sẹ́yìn ẹja ẹja mọ̀ sí fàájì lọ ṣé owó yẹn tó bá ti tán ẹ̀yin ò ní pos ah sorry ẹ̀ ní ẹ máa ń gba transfer. Ah, èmi náà ń gba transfer. àti sanwó àti fún lẹ́ẹ̀kan. kọrin fárẹ̀mù ó lè wúlò. ẹnì kankan àrẹ̀mú ẹ má jẹ́ àti eré àwílò hmm? àwílò lògùn bá. ó kó wa lówó lọ àwílò kó wa lówó lọ pẹ̀lú tó máa fẹ́. àrẹ̀mú lò ó ẹnì kankan kọ́ hmm. àrẹ̀mú ọkọ̀ dèhùn mi jọ àrẹ̀mú jọ àtẹ̀wò bí ẹni tẹ̀wò. ẹ bá balẹ̀ à má parí jẹ lọ ẹ wo tapa mi ni mo sì ná tó bá yá mo sì máa bọ́ sí tapá mi. àmẹ́yẹ bọ̀ lápò ẹ mẹ́rin mọ̀ bóyá dúdú nàbí funfun wàásù àyìndé wọ studio wọn kọrin lọ. kọrin fáyọ̀ mọ́. àrẹ̀mú ni o ẹnì kan kọ́kọ́ àrẹ̀mú ọkọ̀ dèwù mi jọ àrẹ̀mú jọ àná obi ẹni tẹ̀wó ó yá àrẹ̀mú àrẹ̀mú àrẹ̀mú àrẹ̀mú. ó tẹ̀wọ́ ti fi oúnjẹ lẹ̀ náà wọ́n sórí ọmọ jẹun tó bá yá sórí ibi tó ń wò ibi tó ń wò tí n bá lọ pa ìṣẹ́jú mi lòun àti ọmọ jẹun tó bá yá. àrẹ̀mú ṣe sùúrù ó dẹ̀ ń gbọ̀n ń gbọ̀n ń gbọ̀n bí akọ ẹ̀dìyẹ ẹ wo ara mi ò gbọdọ̀ má gbọ́ èmi kàn wò pé kásáré lọ́wọ́ kan kéèyàn ṣe ní téèyàn ṣe bẹ́ẹ̀ bá ṣàfihàn suya èèyàn ṣàgbà pé kí mọ́là fún yàn ní ìtọ́wò kí n kan wo àbí bò wá ló ti jẹ́. ẹ síbẹ̀ ló ti wá ń gbá lára ẹ tó ni. ó ń gbá lára mi o. ọ̀dà ní sùúrù sórí lẹ́nu tí mo wà èmi ò lọ ó di ọ̀la báyìí tó lọ lájọ máa gbà mọ́jú ni. ẹ alábàámọ́jú ni alábàámọ́jú ni tàtó ni ó bá ti pa fóònù rẹ sọ pé. hello. ah ilé ni mo wà o ìwọ ń kọ́ níbo ni ìwọ wà. ah ah rárá o má wàá lè o ṣe kókó wá fi kàn kó dúró sí tó bá yẹ ti di ọ̀la kó jẹ máa bọ̀ nílé. ẹ̀ẹ́n ó dáńgbà yẹn ọkọ mi ló pè o. ta ló ló pè ọ. ọkọ mi ẹ̀gbà mi sọ ti márì ni. Ah, mo ti márì. a ó sọ fún mi tẹ́lẹ̀ pé o ti lọ́kọ. Ah, ìwọ náà béèrè kódà bí mo ṣe wà mo ti bímọ méjì. yé ọlọ́run méjì ah. mo gbé. ààrẹ mi jẹ́rìí lè eh? tẹ̀ máa lọ́wọ́ àti dọ̀tún làwọn padà wá. má wàá mọ̀ eh. má wàá mọ̀ bọ́ọ̀lù ọmọ alẹ́ ẹ̀mọ̀ gbàmí ẹ̀mọ̀ gbàmí kẹ̀ yé yé yé yé yé yé ká máa láwọn obìnrin àti ilé ọkùnrin ló ti wá abájọ náà musa ni tẹ́sí ẹ̀wù tẹ́sí ẹ̀wù olùsí fẹ́ jẹun tán kí n tó tu o kí n tó wò pé ah àbí kí ni gbogbo kí ni gbogbo ládàáda ìgànnà ẹ ah ṣé àwọn wàá sùn lébi tánú ah. Àrẹ̀mú ah, bó ni. dáadáa ni ah, ah, kí ló ń ṣe ọtọ òun fotifoti káàkiri àti pé ṣé kò yẹ kó pè mí pọ̀ ń bọ̀ lé ni. kí mo mọ̀ kí tó di pé màá wá sílé ọkọ. ẹ mi ò sọ pé kò tẹ ẹ mọ pé bọ ọlọmọ jẹ kéèyàn sì rìn ni kí ló ṣe kí ló ń wo wa kí ló ń wo tó ń wo fòtìfòtì. ṣé dáadáa ni mo bá ọ. dáadáa ni. Ah, mo mi bọ̀ mo fẹ́ wọlé. kí ló ń wá kí ló ń wá tọrin káàkiri gbogbo inú ilé. ọlọ́run ló yọ mi àbí orí èèyàn kan fún irọ́ ọlọ́run ló ní pé ẹ̀yàn máa ti ni pé mo ń jẹun. ẹ. wá jọ kí ló ń wá. Hmm? bí ti báwo. bóyá máa bóbìnrin níbẹ̀ ni. obìnrin hmm. abẹ́ mọ̀ gbọ́rọ̀ ara ẹ̀ nígbàgbọ́ yín yẹn ẹ̀ nígbàgbọ́ yẹn lémi látijọ́ tèmi pẹ̀lú rẹ̀ ti ń fẹ́ra sẹ́mi mo obìnrin ìwọ àbí wọ́n kọ́ lọ jábàálẹ̀ mi ni. èmi mo jábàálẹ̀ rẹ̀ wọ́n máa ń jábàálẹ̀ ọkùnrin. ìwọ sá lọ jábàálẹ̀ mi. àbúrò à ń bèèrè ṣé obìnrin ṣé mú ìtọ́jú obìnrin síbi báyìí ni láì ṣe bèbí tán fi ń taṣọ. ṣé ọ̀rẹ́ rẹ fẹ́ mọ̀ ọtí ni ṣèbọ̀ ọ̀rẹ́ rẹ ló pè mí láti kó yé ni àdìsá wípé obìnrin wà nílé rẹ̀. ta ló pè ọ́. àdìsá tó fẹ́ mọ̀ ọtí ni ṣèbọ̀ ọ̀rẹ́ rẹ ni. àbúrò rí àdìsá burú ni. sotiri o bọ́n ṣe máa ń dalé rúnu o tó bá jẹ́ pé lóòótọ́ ni sọ́ọ̀ ní bóbìnrin bí sotiri ó pokọ̀ bànújẹ́ fún ọ ni o mo ti mo ti gbọ́. Àrẹ̀mú hmm? mo jẹ́rìí rẹ̀ náà àmọ́ mo jẹ́ wáyé o mo jẹ́ wáyé o mo wáyé pé mo bóbìnrin níbẹ̀ ni báyìí kí mo bóbìnrin bẹ́ẹ̀ ni máa já sí òò ni ah, ah. máa já sí òò. kí ló ṣẹlẹ̀ láì ṣe blue film ọ̀ dájà sí òò. ẹni agbójú lè jẹ ẹni àgbà. bàbí gẹ́tì ẹlẹ́rìndòdò máa mú sí. bó ṣe pè mí bẹ́ẹ̀ mo jọ kúrò bí sẹ́yìn mo wá mi bọ̀ níbí bẹ́ẹ̀. ẹlẹ́rìn ẹlẹ́rìn dòdò òfẹ́lẹ́rìn òfẹ́lẹ́rìn ọ̀gẹ̀dẹ̀ ẹ mọ̀ jẹ́ nígbà wo lọ́wọ́ ń padà báyìí ọlá tún lọ padà ọlọ́mọ wa náà kọ́ ẹ mọ̀ ra sẹ́bẹ̀lẹ́rìn dòdò ló fẹ́ o mú kọ́lá. mo rà sá ló yẹ kí mi dá mi dúró iṣọ ìkan yẹn aṣọ ìrìn pọ̀ lẹ́sẹ̀ mi jẹ́ máa bá tèmi lọ. déwùn mi ní sùúrù wọ́n wò sórí ìfẹ́ tèmi ní sí ọ kì sì fẹ́ ládàradà lásán ìfẹ́ kọ́ wálé mi kó o kó wá kájọ mọ́ ṣe tọkọtaya kó o sì gbádùn ayé rẹ̀ lójú alẹ́ wo èmi ọ̀tọ̀jú rẹ̀ ni èmi èsì àwọn ẹlẹ́tàn tìǹ lẹ́nu lásán sórí lóòkànnù mi báyìí tó o dé sàlẹ̀ ẹkùn mi ni mo ti nífẹ̀ẹ́ rẹ̀ wò. Oh, bọ̀dá àdìsá hmm? bọ̀dá àdìsá hmm? pékélé pékélé ṣé ìyá ìfẹ́ sọ fún mi pé ìmọ̀ pé mi àtàlẹ̀ mú mi fẹ́ra ni. nínú ìlú torí kí n bá yín gbogbo ìyẹn ni kó wà nílùú pàtàkì mọ̀ pé mi ni ìyàwó Àrẹ̀mú èmi ló lórí Àrẹ̀mú tó bí wá ṣe bí ṣe gbẹ́nu ní gbàràgbàrà ni kí wọ́n kẹnu sí ìyàwó rẹ̀ nílé yẹmi fún yín o torọ́bìnrin ti tán nílùú. má bínú torí Ọlọ́run má bínú o tí ìbà ní sọ̀rọ̀ rẹ gbọ́ àrẹ̀mú wo bó làrẹ̀mú ṣe lọ́ọ́ jẹ́ sí ọ ná. àrẹ̀mú ọ̀rẹ́ rin ni àbí fẹ́ sọ fún mi pé ìsọ̀rẹ́ ah, ìwà sọ pé ìfẹ́ ah. fẹ́. èmi àtàrẹ̀mú ìsọ̀rẹ́ daindain ṣebí ọ̀rẹ́ ká dákẹ́ kákan jẹ̀kọ́ la ṣe mí rẹ̀ ọ̀tẹ̀. Hmm? bọ̀dá àdìsá mm-hmm. ah ọ̀rẹ́ jọ ní méje torí mo ti rin pọ̀ rí ni wọ́n á ti torí pé fẹ́fẹ́ mi bẹ́ẹ̀ wọ́n á mi dínà ọ̀rẹ́ rin yín ìsọ̀rẹ́ tí ń pa yín. dehun mi ah! ìkúnlẹ̀ àbíánú rẹ̀ mọ̀ sí mi o ah! ṣé mu kò ní séèjì òkú tí fẹsẹ̀ rìn gbòòrò lálùpọ̀n àrẹ̀mú ò ní sẹ́yìn lọ́kọ̀ sàǹfààní fúnra lára rẹ̀ àbí tó yẹ pé kọ́kànjì láàárọ̀ kó sì jẹun kọ́ mọ́ bá balabàla bí etí aṣọ káàkiri wo bọ́ ọ bá wara rẹ̀ kalẹ̀ bí ọkọ̀ tí ò lè ponú ojú kan lọkọ̀ tí ò lè ponú sí ọkàn jẹrà láì sàǹfààní fúnra rẹ ni. èyí tó láà jẹrà ni mo bù mí ò torí ọlọ́run èwo ni pé màá jẹrà ó ti ṣe ìṣiṣẹ́ kí ni ti ṣé mo kọ̀ǹpilẹ̀ kò àrẹ̀mú ti wá bá yín rí pé pẹ́pẹ́kẹsẹ́ o ìyàwó nídìí owó o dọ̀ọ́ mi lówó o kí n fi rò pé ayé àrẹ̀mú èkànlé ẹ lè dá mọ́ kí n fi wá mi sọ̀rọ̀ sọ́kọ́ mi bí yé ni ó dà kó rírin gbálẹ̀. ọ̀dà má bínú yé ni ṣé o gbọ́ ọ̀rọ̀ rí ọ̀ pariwo ṣé o gbọ́. ìwọ ohun mo fẹ́ sọ fún yín ni pé ẹ lè ṣeé ṣe. Ah! kí ló dé. Ah! Ah! kó o ní ọ̀rẹ́ mi n kò lọ ń lọ. owó ni kò lè ṣeé ṣe o. à bá a ṣe bí nínú o dóòmì lórí pẹpẹsẹ o òun sáfẹ́ ìran aṣọ àtàwọn ọmọ nìyà ọwọ́ mi dí iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi lè ráàyè pé kò lè ṣeé ṣe oní ọ̀wá ni kò lè ṣeé ṣe ni wọ́n àjọ ń sọ. Ah, bó ṣe rí nu. bó ṣe rí nu. tó bá wọn rí báwọn ìyàwó rẹ wà ní. Ah, mo sọ fún ọ náà mi èmi ni ìyàwó Àrẹ̀mú. àwọn ah, ọmọ mọ̀ pé ìyàwó Àrẹ̀mú ni. àtọwọ́ ah, rẹ bá ti ẹ̀kún tí aṣọ ní ṣọ́ọ̀bù rẹ bíbi tìyàwó rẹ wà wá. mo sọ pé ṣé bíi tìyàwó Àrẹ̀mú ni. ìyàwó wa fọkànbalẹ̀ yóò bọ̀. iṣẹ́ jáde bọ̀dá kan ni. kò sí wàhálà ọ̀dọ̀ àyìnbọ̀ àyìnbọ̀ wá àyè so ti gbọ́. àìwọ àmọ́ gbàgbé so ti gbọ́ ọjẹ́ kókó àyìnbọ̀ rò àyìnbọ̀ rò ó sà. à sọ bẹ́ẹ̀ rárá o. ọ̀dọ̀ ẹ náà mò ń bọ̀. kí ló tún ṣẹlẹ̀ kí ló dé. máa ń wá nǹkan kí n fi sápò yẹn kò sí nǹkan lára mi. àwọn ìjà wọlé mọ̀ mọ̀ bọ̀ tí bá ti wá fún ọ ètè délé ìpadà ní o àmọ́ ṣe ló ń pípẹ́ o. déwọ̀n ò ní gbọ́dọ̀ gbọ́ ọ sí ẹ ò ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ṣé ò gba sálárì ni àbó níbi tó tún da owó sí. àǹtí mi èwo èèyàn á ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kí tó rí ipò orí tọrọ kọ́bọ̀ kọ́ mọ́ wàá sọ wípé kéèyàn kó gbogbo owó bẹ́ẹ̀ kí wàá kó wá sábúlé ẹ ẹ mọ̀ yìí sí lẹ́kọ̀ọ́ ẹ yìí sí o e mo fojú wo bí iye ni o. ah, ah déwùmí ìwọ náà fẹ́ máa bá wọn dáṣà owó èkó èkó ló ń gbé oh. ṣé o mọ̀ pé inú èkó làwọn kan ti ń ṣiṣẹ́ lọ́nkóró èkó wálé ah, ṣòro pé tó bá tọ́jú owó sí mi lọ́wọ́ màá náwó ẹ̀ ni. Ah, tèmi ẹ̀gbọ́n mi àtàtà kí ló ṣe kí mi rò nǹkan bí iye tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ yín ni ìyẹn kí mo ti mọ̀ lánàá kẹ́ tó di òní òkú ọdún mẹ́ta ẹ̀ ṣàjòjì sí sàárè mo mọ̀ yín ẹ̀gbọ́n mi lè ná mi lówó ibi kí mo bá fowó mi sí náà sọ́dọ̀ ibẹ̀ ni mo ti bá a. kí wàá ní láì ṣe pé òun gbọ́ bùkátà àbó òun kówó fọkùnrin ni. ẹ̀gbọ́n mi kó kọkùnrin bíi bò ó tẹ́bẹ́ <laughs> eh, ní bá lọ́kọ lómi làkó ọkọkùnrin àbí ṣé mo ti wá ṣe àfijúwọn ọkọ mi kò ní pé àǹtí mi o ọkọ kí mo fẹ́ẹ́ fẹ́ẹ́ o nígbàtí pé bí mo ti fọkùnrin ràn yín mẹ́kọ̀ ọkọkùnrin o èmi owó kọkùnrin kan. lórí irọ́ ẹ̀hún àrẹ̀mú olórí burúkú àbí kí ló ń pè àrẹ̀mú tí mo mọ̀ pé ìwọ ló ń kó fún ló ń bọ ló ń ráṣọ fún mo wí tèmi o mo wí tèmi o ngbà tí mo ti ń wo ọmọ yẹn tí mo ti wo súra ẹ kò ní súra tó dáa irọ́ ló kàn ń pa fún ẹ ó ń tàn ẹ nì kò ní nǹkan kan tó fẹ́ fi ẹ ṣe ẹ dákun iṣẹ́ wo ló ń ṣe. à ah, iṣẹ́ <laughs> iṣẹ́ ìyan lagilagi ló mi ṣe ibi hmm? kan tí mi ṣiṣẹ́ igi ibẹ̀ ló ti mi ṣiṣẹ́ ó dẹ̀ mi ṣiṣẹ́ dáadáa tọrọ kọ́bọ̀ omi rí omi kò fún mi èmi náà dẹ̀ fi mo fi mi omi ṣiṣẹ́ omi tọ́jú mi ní mọ̀gbà tiẹ̀ kí mo dẹ̀ mọ̀ kó ni lọ á fi fún mi <laughs> díhùn ah, ah. mo wí tèmi fún ẹ o owó tó ń gbà tó bá ti rí máa tọ́jú owó àlejò lówó o máa tọ́jú owó ẹ o bóyá o kì í mú ẹ lọ́sọ̀dọ̀ ìyá àbèjì alájọ ni kó máa kówó sí lọ́wọ́ bójọ́dún kan ló fẹ́ gbà bí oṣù mẹ́fà ni tó bá ti gba gbogbo owó yẹn wọnú àfírí nǹkan ṣe fúnra rẹ̀ wàá dára ẹ lókòwò. àìkẹ́ ó sáà nífẹ̀ẹ́ àbúrò rẹ̀ dáadáa ìwọ ǹjẹ́ mi wíyàn gẹ́gẹ́ bí n ṣe sọ ni kí mo bá ti mi rí owó máa pè yàn kí mi wá sábúlé bóyá ẹ̀ bá mi gbà o kí bá mi mú lọ lé alájọ kí wọ́n bá mi lọ máa tọ́jú rẹ̀ síbẹ̀ tó ti yẹ bẹ́ẹ̀ ni kẹ́lẹ̀ dá fún mi náà gbogbo yín mi ṣe ìdàkúdà sọjọ́ fún yín ṣe ti gbọ́. òbúrú mo ti sọ tèmi náà ó mọ̀ pé àjú méjì lọ èmi ò dé níbi ibi tí ò dà kí n tiẹ̀ sí. bẹ́ẹ̀ ni èèyàn gidi ní iṣẹ́ ẹ̀gbọ́n mi màá tún wá máa wò yín. ọ̀pá mẹ́rin ni aṣọ ilé ẹ̀ sì ti yọ méjì ń bẹ̀. gbọ́n bolo ti rà ṣébí wọ́n mọ̀ràn a ah. ah, ah, máa tẹ́wọ́ nù kọ́lọ̀ mọ́ ju òpó mi. wo wo wo ó dàbí mo ṣe bọ́ lórí burúkú rẹ ni. Àrẹ̀mú. sọ́ọ́ni mi tọ́wọ́ tún pe Àrẹ̀mú tí mo gbé gbẹ̀jú fún ọ olórí burúkú ni ọ níwọ̀n kan bẹnu gbígbẹ́ bẹ́sẹ̀ gbígbẹ́ yìí kí ló ìwọ lọ ń pe ìyàwó mi ìwọ wá sọ fún un pé èmi ń kóbìnrin káàkiri àbí àbọ̀ sọ bẹ́ẹ̀ ni. dákun Àrẹ̀mú ṣé mo wá parọ́ mọ́ ni tọ́lọ́ débìlì sòǹgbó bí ajá àdìgbòlugi wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ṣe bí ládàáda dákun ṣé lóòótọ́ òkú mi ro òkú pa àbí ń gbàtà déwù tàdé bá dáadé ilẹ̀ ẹlẹ̀ mọ ìpayé rẹ̀ fẹ́ báyìí síyìn ọba yìí ọmọdé wájú kí n yájú rẹ̀ káyé rẹ̀ bàjẹ́. bọ́lá dìsa ìgbó gbogbo ẹnu orí sọ̀hún síbí ìní gbé fóònù kí n pẹ́pẹ́ tẹ o ìyẹn ọkọ̀ mímí ṣe ládàáda káàkiri ìbọn ṣe mí gbé dúdú lómi gbé pupa hmm. lómi kọ́wọ́ káàkiri lómi mi kò wá dá lò ọ wá ń wá irọ́ àtàmọ́ àtàmọ́ ọfẹ́ máa márèjì mi jẹ́ ọ lè rí márèjì lè bàjẹ́ o okùn tó so wá ó pọ̀ gan ni o. o ti já o ti pọ̀ jù. ẹ ẹ ẹ àrísá yóò fẹ́ yé mi mọ́ o ṣé lóòótọ́ ló kọnu fẹ́ sí ìyàwó rẹ̀ wà fún fẹ́fẹ́. Ah, ah, ṣé fẹ́ sọ fún mi pé ẹyẹ ìmọ̀ ni lọ́jọ́ kìíní àná kàmí sọ pé èsèèsè ó ṣeé ṣe ṣèbí bọ́dọ̀ olófòdó fò ó lọ́yìn ọ̀fẹ́ fẹ́ mi o ọba ah! àpárọ̀ ẹ̀yìn aláya ni akọ̀fẹ́ kà sọ wá oh. ó lè bá mi rán sí ah, i. àkànjọ ìyàwó bẹ́ẹ̀ ránṣọ lọ́kọ̀ọ́kùnrin. ọ̀nkàrà rẹ̀ àkànní tí n bá tiẹ̀ wà fi sẹ́wọ̀n kékeré yìí ní fẹ̀. kí ló fi yàtọ̀ sí wèrè. ìyàwó mi. ìyàrá ìyàwó òfò tí bá epo rí tiẹ̀ ti burú torí bí iná nẹ́sùn kékeré. Ah. dákun orí rẹ burú tó dé fi hàn pé wọ́n fokùn so mọ́ ọ lórí lẹ́yìn ni. Ah. ṣé dákun bò lọ wá sí àmọ̀tẹ́kùn wo burúkú ah. kí ló kó sínú ọwọ́ àlọ́mú tó fi ń kun ló fi ọwọ́ ìràdà lórí rè o. Adisa ah. ẹ ẹjọ ẹjọ sọ pé Adisa ó yẹyẹ ìyàwó mi tàpá. Ìyàwó náà dà. Ní ìyàwó mi rè. Ọbẹ̀ máa fẹ́ jẹ́ ìfẹ́ òsì ní bàjẹ́. Ìwọ ló ṣe ah, ah, bẹ́ẹ̀ni sọ̀hún tó sanú bí ìparí ọmú yìí. Eh, sọ́ni tó bó ti wà yìí. Ọlọ sọ́ni tí bá yà tí bá yà. Ẹ eh, ní sùúrù tó nǹkan lò lòrò bó ṣe bí sí ń jẹ́ ayé àtijọ́ yóò ṣe máa ránu bí kẹ́sẹ̀ dírísìkì tó ti rírá tó ti bàjẹ́. Sọ́dọ̀kùn ta wẹ́dà wo lọ́wọ́ ẹ̀dẹ̀ yìí méjì kàdé fúnra tọ̀ wẹ́dà yìí méjì papọ̀. Àmàlẹ́ ìjì òsì wo ìjókòó ìyẹn nígbà wo. èsù mi ò láì gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí o. sọ́ni tí n bá gbọ́ ọ láyà gbogbo òsì tó di ayé olómi burúkú tí n bẹ láyà tó pété bá dàlẹ́ omi green ni ọmọ ayọ. lómi tí mò ń mu ah! omi lè mí omi green mu ewu eh! ẹ ọ ní kure ẹ lè sùn wẹrẹ wọ. sọ ẹ sọ bẹ́ẹ̀ mo tẹ wá ẹ eh, ní sùúrù wo. ayé kì í má mú. ẹ sọ bẹ́ẹ̀ jẹ wọn mú wò kọ́ra ẹ bá tún lẹ tó kọ mọ gbà lé yín. bó ti wà yìí àgbè lọ hmm. bó ti wà yìí má gbè lọ. Hmm. gbogbo n tó fi sẹ́yà ti ń dùn wọ́n bá rú yín lójú sọ̀rọ̀ dọ̀ yakudi wọ́n fi ń jàmọ̀ lànà. kẹ́hìn ládàá dàda sí mi. wọ́n ìyàwó mi jàmàlà láìsọ láìsọ yẹn. abẹ́rẹ́ ni kí ni yàtọ̀ ọjà sí wọlé. sẹ́ni gbogbo nǹkan kí mo kọ́ sábúlé bá a ṣe mí lọ lẹ́gbọ̀ọ́ rẹ̀ jọ́mọ̀ sẹ́ni fẹ́ skáàpù mi ìwọ gúúsì. gúúsì rẹ o yàlọ yàlọ kala ó kala ni ó kala ni ẹ lè rí bá yàlọ ó ti rí i ah, ó ṣe bọ̀gẹ̀bọ̀gẹ̀ ah, ah, ọ̀nà mi lójú ìyàwó mi olórí bo bóyá dáadáa bọ́n bọ́ jẹun kò sí kankan o fi ti ẹsẹ̀ tẹ tójú rẹ bọ́ nu awọ o jẹ́ ìparí tí mo ṣe orí mu rẹ ṣe rí mú rọmọràn bí òmùkọ́ tí ó gun ya rẹ̀ ọwọ́ àmọ́ dáńtọ́sán ẹ̀ẹ́dọ́ lóòtú táwọn olótóṣàmù ẹ̀ẹ́dọ́ ariwo wo sórí bí wọ́n ṣe ń lọ yìí ìyàwó rádaràdé elékìsá lórí mọ ọbẹ̀ ìjọba rọ̀ mí o ẹnu wèrè wá ń hó eyín rẹ̀ kúkó ní báàgì ìyàwó eyín rẹ̀ ti mu tàbí ìpamọ́dé olóúnjẹ ìyàwó òsì ọpọn bòrò kò ti àràpà àràpà orí rádaràdá náà dáradára ọ̀ràn bí ọbẹ̀ ọlọ́pàá tó ajá ìbútọ̀ kan mi kọ́kọ́ mi ó kó òtún ibà. kádàrà kò lè yí pa. lóòótọ́ ni pé ọlọ́mọ kan ó kúrò ní kìlóbì àmọ́ ọmọ kan náà ò ṣe fi yan gan-an tí bá ní kí n run sí it over three years sí ìyàwó ẹ̀ ti kú láti gbà yẹn yóò ò ṣe fi sọ́kàn pé bóyá kò settle down again ọjọ́ mi fẹ́ ṣe gbogbo yẹn dà àti pé mo fẹ́ jẹ́ kó máa rántí nǹkan kan pé ìdùnnú kan ni obìnrin jẹ́ nínú ayé àwọn ọkùnrin see Lọ́ládé you need to do something about this. Bánjí hmm. ṣeré tó bá mọ nǹkan tó bọ́ lọ́wọ́ mi wà á mọ bí kíní ẹ̀ ṣe ṣe pàtàkì tó. irọ́ ló pa irú ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ jaburata. mo gbà mo gbà lóòótọ́ ni pé èèyàn wọn àmọ́ sórí mo fẹ́ jẹ́ kó máa rántí nǹkan kan àìrìn jìnnà ló jẹ́ arábùkẹ́ ọ̀kẹ́rẹ́ o tá a bá rìn dáadáa a máa rí ibi tí wọ́n ti ń fi odó ìbílẹ̀ tó ti fi ń jẹun ọjọ́ wo ló fẹ́ máa ṣe àdágbé àdáfà ìmọ̀ i'm i'm serious and um, speaking of Abímbọ́lá ńkọ́. ìbọn mi ti bá o mẹ́nu in love with you, mi rárá really telling you alpha itinerary contract to ń sọ nǹkan ṣó ti submitted. She won't go to sọ sí nìyẹn. kí ni ká wá no i don't know She everything about you has to be about business or money mo ń bẹ̀ sọ ń pa láìfẹ́ as a friend òun sáré divert won't divert lọ business we've always been having this conversation about business every time. àbá sọ̀rọ̀ owó àlè jẹun. Kí Boy, money is not everything. You need to understand. Okay, so what is everything? I'm just telling you, you need okay, to find love. Sense, love. Àwọn orí ara ẹ̀ ń pa ẹ̀. Tó bá yá, oníṣẹ́ á ṣe nǹkan tó ní láti ṣe. Ohun tí mo rí ẹ ò rí. Ohun tí mo Kí la wá ń sọ̀rọ̀ Hey, man, need, need up to 50 million naira. Are you kidding me? Yes, sir. That's a lot. Yeah, I know. Mo púpọ̀. Ṣùgbọ́n tó bá ti rẹ pé mo ti parí mo ti parí sáìtì and see fi ń ṣe collateral but even at that, tí máa ta go an kò lè tó kò tiẹ̀ lè work anything at all kò lè more fifty at all cause mi ṣe wáyé gan mo ò ní ju four point five lọ bẹ́ẹ̀. we still have a long way to go. it's all right. kí ló wá fẹ́ ṣe báyìí. i don't know babe. Ah, i don't know i don't know. gbogbo idea tó wà lórí mi ṣe kò sí ọ̀kan tó activate mi ti exhaust mi ṣe wà láyé i just don't know. mi ò lè fẹ́ jẹ́ kí contract yẹn bọ́ ẹ̀mọ́ ẹ lọ́wọ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń mi kò yé mi. That's like 500 million worth of contracts. The Timare ti not slack lórí ọmọ àgbẹ̀fẹ́ lómi. Oh my God. Kí ló wá fi ṣe báyìí? No, babe. I don't know. Àyànmọ́ ti dúró, kádàrá kò lè yí padà. Mbà ti wáyé, pàmárí, bẹ́ẹ̀ gangan If I could tell you ẹ kú lé o. káàbọ̀. ah bíbí jọlẹ báwo ni ṣébi ò pa ẹ jù. ọ̀nà fifty million naira tó need òun ló fifty million she won't get too physical. No, okay. bá IPO tó wà in charge case ẹ̀ sọ. Okay. Then kò sí problem. I mean, standing as a guarantor. Oh. So mo sọ fún mi ní at least mo ṣe lè dá forty million naira padà fáwọn family àbí kí n dẹ̀ ra ilẹ̀ síbi tí ilé yẹn wà tẹ́lẹ̀ kí n dẹ̀ kọ́ lórúkọ dáàdi. So tí mo dẹ̀ mo ṣàlàyé fún olóhùn ara wọ́n á relate ẹ̀ pẹ̀lú family mi wọ́n á lè get back sí mi. wọ́n máa pè mí padà pé right after that ẹ̀ eh, wọ́n lè release ẹ̀ kó máa bọ̀ o ṣe ibo lè wá báṣẹ náà dé. Eh, ọlọ́run ti gbogbo o oh. ṣe níṣẹ́ yẹn kan ń lọ ń lọ àdúrà ẹ̀ àtàwẹ̀ ẹ̀ àti gbogbo akitiyan pátápátá báyìí òun jẹ́ kó ṣeé ṣe ah. so níbi tó dé ń sìn wọn máa san seventy percent owó yẹn ní monday o. This Monday. Oh. No, babe. We are made. Thank God. We are so made. At least mi ò jìyà gbé. to kò sí ìyàwó kan lójú. Ìwọ láńgẹ́lì. Ó wọ́n pọ̀. Tàbá ti dé ìwà ṣàlàyé. I'm happy. See me, babe. I love you so much. I love you too sọ̀rọ̀ báyìí. <laughs> ṣé mo ti wá change. mo ṣe fine láti. ní kíni tó bá rí nǹkan tí mo fàǹkárá yẹn gbé. máa lọ máa wojú ẹlòmíín pàtí tó ń lọ. ta ló fẹ́ fáìn tọkọ tẹ̀mí. ẹlẹmi. lókè mi tètè máa lọ. Hmm. ó tọ́jú ara ẹgbẹ́ mi sójú. àmọ́ ọ̀rẹ́ pẹ̀lú mi ò bẹ̀ fáìn náà. ẹ ẹ máa pẹ́ o jọ máa pẹ́. mi ní pẹ́ bá ti lọ rọra drive tó bá dé ti dàgbọ́ mẹ́rin torí pé o lè make ẹ̀ mọ́ gba hotel kò sùn tó bá dàrú I'm máa retí ẹ̀ okay i think that's right. fine all right i love you baby. Mm. baby mm. i love you guys. all right. I see. Oh, back on some. Let's go watch some cartoon. Yeah. Mm, mm. Ọ̀kanlé nígbàyà níbẹ̀ ní gbọ́, kò sóhun tí n ò fi ọwé torí pé ayọ̀ mi ló jẹ́ o ìwọ lẹni tákàn mi fẹ́ ìwọ lẹni tákàn mi bó ti wù kó rí mi ò jẹ́ fi ẹ́ ṣeré. If I could turn back the yeah, that's me. to live yesterday in the present, what? I'll do it. Your home. Yes, yes, yeah, yeah, that's my wife. Yeah, yeah that's her name. You saw the ID card? Accident! My God. Nibo. Eh, hospital wo Hospital Nibo Níbo ńbẹ̀? Okay, yeah, Mumbo. Eh, eh, me fún mi ṣẹ́jú díẹ̀ Yeah, sure, I'm on my way, yeah nígbà tí kò sẹ́nìkan mm, ìwọ ló dúró o ìfẹ́ tí mo ní sí ọ kò lẹ́gbẹ́ rárá o ìrírí ìrírí ni o. ọ̀gá mi kí mi sọ fún yín pé oúnjẹ mi ti rẹ́dí ṣé kí mi sá fún ẹ. Mm, iná bọ́njọ́ bọ́jọ́ rọ̀ nbà fẹ́fẹ́ ń fẹ́ bí jíjà n kò lè gbàgbé. ní kí n bá jẹun tán kí n pè mí torí mo fẹ́ bá yín sọ̀rọ̀ ó dẹ̀ ṣe pàtàkì àmọ́ mo fẹ́ kí n jẹun tán. àánú sọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ torí nígbà ṣe tó mú jáde. Ah, ah, ah, ọ̀gá ìyẹn Yorùbá náà ló sọ pé kéèyàn bá yóò gbọ́n kéèyàn ti òmùgọ̀dí ẹ̀kún ìmọ̀bínú gẹ́gẹ́ bí ọmọdé tèmi kí mi sọ fún pé kí n jọ kí bá mi fún pẹ̀lú mi náà ní àbúrò tó ti yé bẹ́ẹ̀ ni ẹ hmm. sì pé àmì tọ́jú rẹ o àmì tọ́jú rẹ gẹ́gẹ́ bí èèyàn ti àná àmọ́ sì mẹ́ẹ̀ kí bá kó bá ní àbúrò tiẹ̀ kó jẹ́ ẹ̀jẹ̀ tiẹ̀ inú rẹ̀ á dùn àjọ máa ṣeré a máa yí inú kọ́ńpáàdì káàkiri leave there go there oya sit down ìmọ̀ ẹnu rẹ̀ àdùn òun mo ṣe yẹ kí mi bá yín sọ so ti yẹ yín bẹ́ẹ̀ ni <laughs> inú yín dẹ̀ àdùn sí nǹkan mo bá yín sọ. ní omi. sá. so gbogbo ọ̀rọ̀ tèmi àti Bánjí ń sọ lánàá òun ló tẹ́tí sílẹ̀ tó ń gbọ́ àbí. Ah, ọ̀gá ọ̀gá èrì bẹ́ẹ̀ èrì bẹ́ẹ̀ o. ẹ bá wa lọ ṣe rí. èmi tẹ́tí síbẹ̀ ṣé irú ọ̀rọ̀ kí mo fẹ́ kí mo ti bá yín sọ ó ti pẹ́ kó ti wà lọ́kàn mi mí kàn mo ṣe àgbékalẹ̀ fún yín kí n mọ̀ bá. kúrò mi báyìí. Go and give me my phone. Mahaduro. Ayọ̀ mi ló jẹ́. Mahaduro. Ìdùnnú mi ló jẹ́. Mahaduro. Mahaduro, mi jẹ́ mi nù. Lábẹ́ bó ti wù kó rí. Ó fẹ́ sí mi lẹ́nu. Mahaduro. Ayọ̀ mi ló jẹ́. Ìdùnnú mi ló jẹ́. Torí pé ìwọ ni ìdùnnú. Ṣèké àgbogbo oúnjẹ bọ́ sí ta o. Ìwọ ni ìdùnnú. Kí ló fẹ́ kó tún máa sọ? ọ̀ṣọ́ ọmọ fúnra ẹ̀ wá fà ọmọ yẹn ń kọ̀. Baba ma abeg bring something come clean it. Wetin we don drink wey dis man dey do like this. <laughs> Ọ̀rọ̀ ẹ̀ ló wá ń dọtí nù lọ́wọ́ ẹ̀ wá ẹ̀ sẹ́yìn. Ẹ̀yẹ náà ti dà. Ọ̀dà. <laughs> wa anáwọn yẹn mi ò pẹ́ lórí because àwọn tó ń wò yẹn tó bá lọ pẹ́ jù wọ́n máa kọ́ mansion tó bad <laughs> and if that won't happen kí n fẹ́ sọ fún ìyàwó mi lé o fẹ́ kéré òkò délé. kí ni o fẹ́ sọ fún ìyàwó ẹ ṣókí ṣókí ìwọ ẹ adé omi omi wọn á dọkà láwọn. Banji ṣéyàn nìkan ló rò pé lè ń dà láàmú gbogbo oúnjẹ ọ̀ràn ló ń dà láàmú iyán ẹ̀bà fùfú gbogbo ẹ̀ ló ti kó ọ̀ṣọ́mọ wà ló má gọ̀ọ́ṣẹ́ yẹn ìsọlẹ́nu wo ni wọ́n bẹ sọ sọ pé ìsọlẹ́nu ṣé ok ṣáwo wàá mọ̀ ẹ́ sìn ah, ṣáàmọ̀ wá ẹ̀. ọmọ gidi wà ní wọn ni àbí àwọn pàrọ̀pàrọ̀ ni wọn I don't get. Oh, ṣùgbọ́n ọmọ ẹ̀ pọ̀ ọmọ gidi wà láàrin ọmọ ọ̀hún jẹ̀dá wọn wà láàrin ọ̀hún tí ò dáná wà pẹ̀ṣẹ̀ àwọn ọmọ yẹn as me and the movie dem èmi ò rìn ìrà tí ò lọ́mọ nínú àwọn ọmọ tó ní rùmùrùmù tó soft tó clean good girls bad girls in between àwọn máa ń dín pẹ̀lú. a jẹ pé orí ọ̀rẹ́ mo máa ní ìdẹ ọkùnrin. Hmm. very very. ṣé <laughs> o fẹ́ kó bá mi gẹ̀ẹ́tì ọmọ tó tún wá ní wà tó kó bá ń gẹ̀ẹ́tì fún bàjẹ́. àdé ẹ̀ wo ni ọ. ẹnjìnìà lọ́ládé kan náà. Banjo wa òkè. sori báyìí tí wàá ọ̀rẹ́ àti tó báyìí sáré ya òkè múra sí <laughs> múra sí. Hmm, sori tó bá jẹ́ ti lọ́ládé ni àní dúró sí kù. Màmú far away mo mo lọ sí àwọn ìlú òkè yẹn you know those local places because ṣùgbọ́n àwọn tó wà lẹ́kọ̀ọ́ yìí oh! wọ́n ti balẹ̀ jẹ́. <laughs> but kan wà on one deal tó bá ti máa finance gbogbo trip wa a máa lọ síbẹ̀ a máa fi lò two or three days níbẹ̀ ó wife material wálé. <laughs> èmi ọmọ oko wife material ṣẹ́bi yín ni ṣẹfẹ́ tó ti tàkàrà rí tó tèrè ni ó máa mọ́rọ́ tó ní kéńgbé ń pa èmi lè ní ẹ̀yẹ́ fẹ́ fèmí sáàrin. wàhálẹ̀ ẹ̀pọ̀ wọ́n ní kéńgbé. ẹ múra sí sórí tó bá yá wàá gbọ́. The Lolade you are calling is not available at the oh, moment. Try again later ìwọ o lè wọn kò sí layout o lè máa dúgbò mi. do we have a deal. all deal ṣé mo rán ẹ níṣẹ́. kí ló ṣe ṣọtí ń pa ẹ èmi mo bẹ́ẹ̀ transact èmi àti ẹlájọ ní deal náà. pàdí mi do we have a deal. ilé ìkó ní kan sí. ẹ má worry ẹ kú transaction. Ah, kí wàá lóde tọ́gà ẹ̀ ò fẹ́ fẹ́ yàwó mi. Ah, ẹ mọ ìdí kẹ́fì fẹ́ fẹ́ yàwó mi ni o torí mi ò kó mọ irú ìfẹ́ kó wà láàrin àyàn méjèèjì kẹ́fì fẹ́ fẹ́ ìyàwó mìíràn láti gbọ́ kí ìyàwó rẹ̀ ti kú. ara nǹkan tá a máa sọ pẹ̀lú àwọn ọkùnrin mìíràn ó kú lè ti bá a múlẹ̀ ìmúlẹ̀ lè ti wà láàrin wọn pé tóyá tó bá ti kú tán tí òun ò fi wá ba lọ́rùn òun ò ní padà fẹ́ ìyàwó kankan mọ́. ọ̀hún ṣèbí wọn yìí kéèyàn bá múlẹ̀ kó bá kú tán ìmúlẹ̀ járe ni. ọ kò má sí gbogbo ìmúlẹ̀ gbogbo ìmúlẹ̀ kankan ló máa ń jábẹ̀ ìmúlẹ̀ mi lọ fáà tó lọ fáà ni o kí ló ń sọ yìí àìsí àwọn míì tán bá ṣe kú tán tó bá sì yàwó ló kú ó dìgbà tó kọ́ bá kú wọ́n á lọ sí márèjì lọ́rùn tó bá jẹ́ pé eh, eh, ọkọ náà ló bá kú tí àwọn bá kú wọ́n á lọ sí márèjì lọ́rùn sáàkín àkín rí gbogbo ẹnu ilé ayé tàwa yìí sáàkín rí ni wo ṣé sáà ṣe pé bóyá ń wojú rẹ̀ sáà torí èmi bíyàwó ń báyàn sí o arẹmúrẹmù ọkùnrin ló ń ké sí arẹmúrẹmù ọkùnrin ló ń ké sí o ó ti lè dowú jù hmm. ṣé kí ọ̀gá mi bá fẹ́ fẹ́ ìyàwó ṣé bí irú èmi yìí ni ó rí bí mo ṣe rí ni àìmọye yẹn ní dáa jù mí lọ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ó lówó jù mí lọ kàn nípò jù mí lọ kàn mọ̀yàn jù mí lọ kàn tún mọra mú jù mí lọ kàn tún kàwé jù mí lọ kàn jẹ́ pé mi gbé súnmọ́ gàmí kàn gàmí wò bẹ̀ irú mi wá ló fẹ́ kẹnu sí. kó sàtì ẹ̀ mọ́ wọ̀dọ̀ rẹ kó mọ́ wọ̀dọ̀ rẹ já fi yín lẹ̀ sẹ́gbẹ́ kan já yanjú ọ̀rọ̀ tí o ní kíní sáìtì tá à ń bá lọ. yé ni ló ṣe kókó. àti ṣe foundation báyìí kákan mọ́ tó búlọ́ọ̀kù ká tó lọ ká tó lọ kó ga sókè òun ló kú báyìí owó sì ní kókó ọ̀hún bí èlò ló lè fi gbé sókè. déwù ni owó tí wọ́n máa fi ń kọ́lé kẹ́mọ̀ sí owó tí wọ́n máa dá bí ẹ̀kọ́ àtàkàrà ó dìgbà téèyàn bá kọ tán láṣẹ wá sí gbogbo. ààrẹ mo náà mo ṣe mí bí ọ àwọn kọ́ mi láyà sókè. tabasa tiẹ̀ kọ́kọ́ rí bíi two hundred thousand ó yẹ ká sì bá débi kan. two hundred thousand bí mm. sì wà dá máa wá bí mo ṣe à mo ṣe à. má jò o má jò pẹ́ ẹ wá o jẹ́ n sọ ọkọ fún ọ wọ́n ní ta bá fi pamọ́ òun ló níyì o má sọ lẹ́yìn mi pẹ̀lú rẹ tá a jọ mọ̀ má sọ fún yàn kankan o kódà mi ò ní ti gbà kí wọ́n gan lọ sórí sáìtì níbi pọ́ ọmọ bẹ̀ ó dìgbà tí wọ́n parí ẹ̀ tán báyìí tá a bá ṣe tán lọ́tò débẹ̀ torí táwọn èèyàn bá rí òun fura ìlú wa yìí wọ́n burú tán bá kan ìtumọ̀ báyìí àkàn tàbá ń kọ báyìí òjò máa ma wó ni tàbá ń kọ báyìí òjò máa ma wó ni. Ah! àrẹ̀wò hmm? wàhálà ẹ̀rín rẹ máa ń pa mí kódà níbi kí mo jẹ́rìí rẹ̀ dé ẹ̀gbọ́n mi kó jẹ́ ẹnìkejì mi eh. ọmọ ló kù fún mi níyà mẹ́sàn fún wípé mo mi kọ́lé ah. torí mo fẹ́ kí sọ́ọ̀kì ni ọ eh. mo fẹ́ fi ṣe surprise fún ọ ni. nǹkan tí o surprise pass o ah. tó bá jẹ́ pé àyín wà láyé gan ah. kò yẹ kó sọ fún wọn irú nǹkan bẹ́ẹ̀ èèyàn fi ṣe èèyàn yóò sọ́ọ̀kì wọn bákan ni hmm. torí tá a bá ti kọ́ tán bá a pè pàṣọ tá a tàn kára fún gbogbo àwọn aráàlú pé. a ti ṣe pati. Eh, opening ceremony of warming house. báwo la ṣe àṣe báwo la ṣe àṣe irú dówó la lè dún bẹ́ẹ̀ ni tànàrà tànàrà tànàrà tànàrà tànàrà sorry eh, oh, sorry ọlọ o ma ṣọọkì. ó ma ó ti ṣọọkì ah. mi eh, ó ti ṣọọkì mi jọ a ṣọọkì ẹ bá tó ó ti ṣọọkì mi. lórí ìgbà náà ni <laughs> o ṣeun ààrẹ wù ú eh, ọkùnrin lọ ké sí ah, ààrẹ wù rẹ wù. ibi tí èèyàn bá ṣàfẹ́rù sí ó yẹ kéèyàn wọ ẹrù ẹ̀ ń bẹ̀ káwo bí ẹrù rẹ wo ló sọnù. ọbẹ̀ ah, rẹ o yá wọlé o ẹrù ẹ dákun dídé dákun. àwọn ẹgbẹ́ ah olú ẹgbẹ́ ah, mẹ́rin. èmi fẹ́ wo ah, ìwọ ti lọ sí kí wọ́n á àrẹ mú òun mọ̀ mi kọ́. ohun tí mo rí ẹ ò rí ohun tí mo mọ̀ ẹ ò mọ̀ bóyá ọmọ tó ń ké ìyá tó rẹ mọ ò jẹ̀bi èmi mo mọ̀ mo rí lọ́bẹ̀. àtẹ̀yìnkẹ́ ma fine ma yes ma ẹ kọ́ àmójúbà ma. àmójúbà ta ni. déwùmí ni ma. déwùmí doyin déwùmí ò tí ì dé déwùmí ṣì wà lẹ́kọ̀ọ́. déwùmí tí mo rí láàárọ̀ ìpẹ̀lárẹ̀ mu in fact gan akira. déwùmí níbo ah, wo doyin tẹ̀ ti dábẹ̀ <laughs> ibi tó sọ̀rọ̀ dé gan ó ti yé mi so déwùmí ti dé àṣé bó ṣe máa ń yọ wá sá abúlé wa nìyẹn tí o ń jẹ́ mọ̀ èmi tí mo bí tó máa wà ọ̀dọ̀ lórí burúkú àrẹ̀mú yẹn ọ̀dọ̀ ẹ̀ ló máa wà ah, eh, eh, ṣé kò yẹ kí mo ti wá ṣe gbé borun báyìí eh, àmọ́ àǹtí àyìnkẹ́ ẹ má yẹ kó mọ̀ kí mo sọ kọ́kọ́ fún yín ẹjọ́ nítorí ọlọ́run. o ṣe gbé borun má wọlé mi máa rí tí wọ́n ro èmi kẹ̀ ó wọlú lè mm, ó kí mi mm, kò kí mi ṣé kò yọ nǹkan lára mi má lọ́n tẹ̀ járe ẹ níbo ló wá ń lọ. mo fẹ́ sáré ra nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀rẹ́ màá ẹ ṣègùn ma ó dàbọ̀ ma. ó dàbọ̀. Àrẹ̀mú bàbá ẹ dá mi lóhùn. Délani sọ́rí gbogbo àwọn ọ̀rọ̀ báyìí èmi ò fẹ́ o kí ló ṣẹlẹ̀ gangan níbo là ń lọ tó ń pariwo. ilé fàájì tá a lọ tá a bá débẹ̀ náà tọ́ba fi mu ìgò méjì báyìí nìsín ọmọ sọ kàtàkàtà lẹ́nu ni ọ̀rọ̀ rẹ ò ní bá tayé mu. èmi Délani ayọjọ sínú eh? lọ́wọ́ yìí ilé mú búrì gbẹ. ìyá sàkẹyìn mú gbẹ. délà ní ẹnu ẹdùn irọ́ ẹ̀ pọ̀ irọ́ ẹ̀ pọ̀ à ẹ pẹ̀lẹ́ mà. káàsùn ìjọba ń pe déhùn mi bọ́ta. à déhùn mi ẹ wò kò sí déhùn mi bí o tẹ́mi fúnra mi ti fojú mi rí déhùn mi nìsí ó ti tó oṣù mẹ́ta èkó ni déhùn mi wà ṣé ẹ so ti dé ni. ewu ah! lamọ̀rọ̀ bí ní ọ̀yọ́ arẹmu mo ní kó o pe déhùn mi bọ́ta fún mi kò sí déwùmí bí mi ò mi ò rí déwùmí o. àrẹ̀mú takùn la nídò mi tó sọ fún mi pé ó ṣe kúrò lọ́dọ̀ rẹ̀ láàárọ̀ yìí ah! tọ́nú bá ra mílíkì àti àwọn àwọn nǹkan oríṣiríṣi tẹnu ń jẹ wá. Ah! ṣé ń gbọ́ sí ìbùlálà. tó ti dágbó fún ẹ lówó pẹ̀lú. gbẹgbẹgbẹgbẹnu ẹ sọhun jáde rádàrádà àwọn kan tí mo sọ fún ọ pẹ̀lú omi sapẹ́lẹ̀ tó mu yóò kó pírọ́blẹ̀mù báyìí o sapẹ́lẹ̀ wọ̀tà ló fẹ́ kó bá wèrè o ìbùkún mu ẹ ti pọ̀ jù. ẹ má dá lóhùn o

àrẹ̀mú nǹkan tí ń ṣe fún ọ ojú rẹ ibi yóò bọ̀ síbi ó gbà ó ń ra nù. ẹ ẹ wo àǹtí ẹ ẹ nínú sàkámà jẹ fẹmi èmi ò èmi ò èmi ò èmi ò èmi ò èmi ò mọ bó ṣe lọ o ẹ dé la ní àbíkẹ́lá pẹ̀lú sọ́ọ́rì àbúrú ni àìwò lọ́rọ̀ wèrè gan ọmọ ìgbà tó yẹ kó ọmọ dá sọ̀rọ̀ o ṣé irú ọ̀rọ̀ jagajaga yìí sásìkò sí ló yẹ kó máa sọ ni sọ fẹ́ràn mi láwọn àbí kí ni gbogbo ládàá yìí ná. Ah, ah, kí ni kí ni ah, kí ló ṣẹlẹ̀ o ṣe à ń sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà ṣe ṣe kí n má sòótọ́ ọ̀rọ̀ yìí. èmi sọ̀rọ̀ sí ọ ṣàkàṣàkà mm. mo dáràn sọmọ pé lẹ́ẹ̀kan mo sọ fún ọ ìwọ tó tí bùgàn méjì lọ ti sọ̀rọ̀ dáadáa yìí o lọ ti sọ̀rọ̀ dáadáa yìí Délani mm. Délani mm. fún tó ṣe yìí fún tó ṣe jẹ́ kó ní kálukú rìnrìn ẹ̀ lọ́tọ̀ ṣebí àjọfẹ́ lọ́gbọ́jà ni mo ti mọ̀ ṣe bọ́ lọ́jà ni ọ sórí ìwọ ọlọ́gbẹ́ ọjà Naira Marley jẹ́ kémi lọ́gbẹ́ ti Zlatan kò sí wàhálà lọ́bù. ibikíbi tó bá ń lọ àjọ ń lọ ni. àjọ ah, lọ o. àjọ ń lọ ni wọ́n ló mọ̀ọ́lú èmi ò mọ̀ọ́lú. ayi jama. <laughs> kò sí wàhálà. ọ̀gá. two hundred thousand naira. bẹ́ẹ̀ ni hmm? ọ̀gá. Ah, ọ̀gá èyí mi náà mi dọ́gbọ́n sí ni omi kọ́ ilé kékeré kan sí ìlú mi lọ́hùn. really <laughs> that's very impressive. n ṣe. ọjọ́ ah, ah. mi lójú o so onírò àìdí àìtẹ́lẹ̀ ló ń dá sọ̀rọ̀ tí okùn ẹ̀ ń lè. ọ̀gẹ́dẹ̀ rí bẹ́ẹ̀ lójú yìí sídìí ọ̀rọ̀ lọ́rọ̀ so ah. onírò nǹkan báyìí lọ́wọ́. Eh? that's that's very nice i like it. n ṣe that's good of you. n ṣe ṣe rí ọ̀gá ní abúlé mi kí mo ti kúrò ní ọmọ afẹ́rò bóyá yẹn nìkan náà tó ń ṣe gángadíá mo wá fẹ́ kọ́ mọ̀ mi náà ó máa ń gbogbo ẹ̀yin òṣìṣẹ́ rẹ̀ ó máa ń mú wa gẹ́gẹ́ bí ni òun mo ṣe mí dọ́gbọ́n sí i ṣé wàá rí ọ̀gá mi hmm. ṣe ní kọ́ mo fẹ́ sọ ni pé kí n ti lè fún mi ìyá máa yọ owó rẹ̀ díẹ̀díẹ̀ nínú sálárì mi títí kí n máa fi sọ́tọ́. orí mi orí mi lónà àbí <laughs> tó bá ti dọ̀la kò bẹ̀rẹ̀ ọ̀gá ọ̀gá ó sọ bẹ́ẹ̀ ni ọ̀gá mi ìṣèyàn burúkú ó sọ bẹ́ẹ̀ ọ̀gá mi máa ń fẹ́ lọ síwájú yẹn ìṣẹ́rẹ́ ni ìwà dáa fún yín ìyá sórí rẹ ìní sórí burúkú ṣé ní gbogbo nǹkan kí n bá dáwọ́ lé bẹ́ẹ̀ á máa yọrí sí rere ni ṣé wàá rí pápánbárì rẹ̀ ọ̀rọ̀ àpèsè ìyàwó alálùpàríkà kó dàbí ìyàwó orin ti tẹ́lẹ̀ ká tún múnú rin dùn lẹ́ẹ̀kan sí lágbára náà. mo But wá ṣe nílò àwọn toiletries kọ̀ọ̀kan sir. ṣèyàn ni wọ́n ń ṣe for the past three hours have you? i'm sorry sir. ẹ má worry wàá ra wàá toiletries brother. okay sir. I am dúró to do? Kadara kole padà ǹbá ti wáyé pàmárì bẹ́ẹ̀ gangan la ń rí if I could turn back the hands of time to live yesterday in the present I'll do it over and over again ayọ̀ mi ló Yes, I'm almost done. Yeah, Muti already, Muti attach email yeah, yeah. But if you handle it, I don't see it. Okay. All right, cool. Let me just get through with it. All right. You sure? Yeah, come in. Yeah. Melanie. mi kí mi bèrè lórí mi pé kí ni fẹ́ jẹ kí ni láì sẹ́ẹ̀tì fún lọ́ọ̀ṣù. rice wa okay. rice nìkan. Yeah wá. ẹ á jókòó. ìyẹn mi wà bí yé. jókòó àwọn mi. ṣé wàá wà. owó kí ọ̀gá. Dẹ́mi àwọn ọ̀rọ̀ tó máa ń bá mi sọ nípa kí n fún pẹ̀lú mi láburú kí n wáyàwó mi ìfẹ́ àwọn ọ̀rọ̀ yẹn máa ń wọ̀ mí lára ó máa ń wọnú ọkàn mi gan tòrò máa ń jẹ́ kó yé mi pé mo ṣì lè rí ẹ̀yà mi òtítọ́ ni tó dàbí mo yọ sọ̀rọ̀ ìyàwó mi. bẹ́ẹ̀ni. Yeah. Um, well mo kàn fẹ́ kó yé ẹ ni pé nǹkan tí mo wà lọ ṣòkòtò ó wà lápò ṣòkòtò ah olúwa ṣe wọn ga nígbà kó jẹ́ pé oyin mi wá ọwọ́ orin ti pa ah, èmi mọ̀ pé ìyá rí obìnrin mìíràn ìyàwó alálùbáríkà kó tún dáa ju ìyàwó kí n ti fẹ́ tẹ́lẹ̀ lọ. wọ́n ti ẹ̀ ti rí. n ti rí. Hmm. Ah. kó kàn fẹ́ mi ló kù báyìí. olùwò sí o ọlọ́run ò sí o ọlọ́run àwájẹ ìgbà láyọ̀ àtàlàáfíà ìwọ ọ̀gá. Mm-hmm. àdúrà lomi gbà agbára kọ́ ti rí ìmọ̀ràn mi fún yín ni pé kí kó fún àdúrà gidigidi kí wọ́n fi àwẹ̀ gbà nídìí kí ọmọbìnrin nìkan lè gbà sí yín lẹ́nu mm-hmm. kó jẹ́ pé kí n bá ti dé bẹ̀bẹ̀ kẹ̀kẹ́ àkún tí mi retí yín náà ni <laughs> torí mi mọ̀ pé dídùn lọ́sàn á sùn. ti sọ dídùn mm. ọ̀sán ti sọ dídùn. olùwàsíọ̀. Eh, ẹ ọ̀gá o ìwọ gangan ló wù mí kí n fi ṣèyàwó mo fẹ́ ká dé ẹ̀yìn mo fẹ́ kó wù mí. èmi. bẹ́ẹ̀ni. ọlọ́run ọmọ àṣẹ òun léwu mi ah ibi tá a fẹ́ gbé obì sí olóbi ti lálẹ́ òun bẹ̀rùn. bíi ti báwo torí ọ̀rọ̀ kó omi sọ ọ́ èyí èmi o kí ló mi kí ló mi tíráì láti. Oh a ti sọ fún mi bẹ́ẹ̀. wo nǹkan tí mò ń sọ fún ọ gangan ni pé nígbà tó sọ pé ọ̀gá rẹ ó kọnu fẹ́ sí ẹ ẹ kú kalẹ̀ o ẹ lẹ nígbà tó ní ọ̀gá rẹ kọnu fẹ́ sí ọ̀hún ah ọ sì sọ fún pé ọ ti gbọ́ tó bá ti sọ pé ọ ti gbọ́ òun làwọn òfin mọ rí nǹkan gbà lọ́wọ́ táwọn láàfin mọ̀ sí àwọn nǹkan tá a fẹ́ ṣe tá a bá sì ṣe tán tá a bá ti tá a fẹ́ gbà tán ọ sì já sí ọ lọ sí kò bẹ́ẹ̀ lọ. kí ló ṣẹlẹ̀ déwùmí. kí ló ṣẹlẹ̀. Ah! nǹkan kó mi sọ ọ́ ẹ̀ dáa o ah. àmọ́ tiẹ̀ wá gbọ́ná kọ́ bá wá tiẹ̀ wá sọ pé èmi àtọ̀gá mi mm. a sí ní fẹ́ra o gẹ́gẹ́ bó ṣe kí mi ṣe fọ́gà mi. fífẹ́ fèkì ni o. kó bá wá kí mi mẹ́yìn ìléwé lẹ́ǹkan kí ni ah. mo fẹ́ ṣe. ìgbà tí ẹyin ìyá rẹ̀ ló fẹ́ múlẹ̀ ni ọ̀ ní mẹ́yìn ilẹ̀ ni ah ó sì ó sì mọ̀ sí bẹ́ẹ̀ ni tí ò já ṣé bóbìnrin ni ọ́ obìnrin ṣe ṣe wo òmètè tí wọ́n lè tó tó tó lè lò fún tó fi jẹ́ pé ọmọ tán ọmọ tán ọmọ tán ọmọ tán àìmọye ẹni tí máa ń lọ lo kíní blọ́tọ̀ ní kínú yín tẹ́lẹ̀ ń sìn kóso ẹ̀ ń sìn kóso kíni ọmọ ọmọ dọ́gbọ́n sí náà ni o ọmọ dọ́gbọ́n sí àrẹ̀mú àrẹ̀mú sọ̀rọ̀ pé nǹkan ká fẹ́ ṣe bẹ́ẹ̀ yé ni lẹ́yìn kò lẹ́yìn kankan kò lẹ́yìn ah! ó yẹ kán ti já o pẹ̀lú ọ ti ṣe ń lè kó ọ ti ń padà wá ọ ti jà wá tá wá ń rí gan àtúndájú ọ lọ bó ṣe máa ṣẹ́nu sọ fún kó ti gbọ́ o kàn ní mẹ́yìn ilẹ̀ ni à kí ni nǹkan tó ń tọ̀ ń sọ lẹ́nu tí ó dùn. orújú orújú. àwọn eré náà gbé kalẹ̀ ní ìlú ọmọ tó bá yá wọn ni jẹ̀dí ń pa wọn jẹ̀dí ò sí ní pa wọn kí ni mo wí à à. bóyá nana mọ dàwọ látẹlẹ mọ dàwọ látẹlẹ mọ dàwọ látẹlẹ. bọ́rọ̀ òru rẹ̀ lọ́jọ́kó lọ́jọ́kó mo jẹ́ ìgbádùn rẹ̀ ara ọmọ ni ọ́ sọ́rí eléyìí tó ń wò yìí meni, mi ni ìdílé Iléṣà la tan mọ́ wọn ní ìdílé ìyanu ìdílé baba àti sẹ́yìn làtọ́ alẹ́ mi ti kọ́ra ló ń ti ń sọ nígbà ọmọ ẹ̀bẹ̀ ni mo kọ́ oh ẹ̀bẹ̀ ni mo kọ́. Sunday Igboho sẹ́yìn rí pẹ̀lẹ́ okú tọ́jú ìwà bẹ́ẹ̀ ìwò nìkan ìyàwó rí o sọ fún ọ bí oṣù méjì nílò ń bí ẹ̀yẹ kò lábẹ́ wò. ìbálò ni bó wà fẹ́ ni wò ní èkó ó bójú ọdún kan lẹ fẹ́ lù. èèyàn ni ọ́ mm. èèyàn ni ọ́. ẹ kí lè máa jẹ. ó sọ fún mo lè dínà ló tún bèrè pé kí ni mo fẹ́ jẹ mo ní lọ́ba mi wá amúlé tutù àwọn ẹ̀fọ́ tó máa ń máa pàánù tó fi ń wẹ̀ o ó ní kò sí ẹ ní gúre ẹ kí wàá lè jẹ. ìwà máa ń ṣe mm. ìyọnu bẹ́ẹ̀ni ni. ó sọ fún mi náà. èyí tó pọ̀ jù lè wà o èyí tó máa ṣàánú sí yín lára wa. ìgbà tó wá sọ fún mi náà mo ní sápẹ́lẹ̀ wọ́tà ó ní ọ̀nà rẹ̀ dì kí tó kù lọ́dọ̀ wa mo mú sápẹ́lẹ̀ wọ́tà <laughs> kọ́mú tó mẹ́fà táwọn drinks yẹn wà ẹ lóko kò sí wàhálà ẹ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí gbogbo dẹ̀ bá fẹ́. ọ̀sẹ̀ ilé mi ọ̀sẹ̀ ń darí gbàlá àná mi. wèrè ni ọ wèrè lórí rẹ ti dàrú ó gbèsè oko ó tún gbèdéko kó wá mi jẹun ọ̀yìn ọ̀yìn bẹ́ẹ̀ ni kò ti jẹun láti kò ti jẹun gbèyìn láti látọdún kò ti kọjá bó ṣe mi jẹ kárọ̀tì bẹ́ẹ̀ ló mi mú kejì rẹ̀ ọmọ ọ̀hún ọmọ ọ̀hún ẹbí máa parí kọ̀kọ̀ tó jẹ kan ah. ó wá mi ṣe bí ọmọ kó ọmọ ojú ọ̀rọ̀ ńlá kí ni iṣẹ́ nìsín. ọmọ kan lè fúnra rẹ̀ ní pákéjì ọmọ pákéjì ara rẹ̀. pákéjì wèrè wo tó tẹ̀tẹ̀ fi kó báyà náà ṣé wọ́n sọ fún mi pé nǹkan ta fẹ́ sínú tó bá jẹ́ pé mi ò lọ́pọ̀lọ́ nìsín níbo nìsẹ́yìn gbàpọ̀ mọ́ lisa. orí ló bàjẹ́ olóṣèlú olómi bẹ́ẹ̀ lọ́mi kọ́ ọbẹ̀ lọ́mi kọ́ ọbẹ̀ ẹbí wàá sọ mi pé oní onídìí igi ìtayín máa wọ kìtìnì. ṣe ni pé kí ni àrùn ni kí àwọn ajá. oríire kó mọ̀ sí mímọ oríire pè ní. ẹ mọ̀ bà mí. òkè kọ́kọ́ mi bá lálejò nǹkan abọ́ mi èèyàn pàtàkì ló máa ń kọ́ mi wà ní. bàbá ìjókòó bàbá máa fọ ọwọ́ máa fọ ọbọ̀ bíi iye náà ṣàfihàn. ẹ ìwé ni àbúrò mọ́ta ṣé mo jẹ ẹsẹ̀ ẹran ni. ẹ kó o ti kó wá mi kọ́ ọ̀bọ̀ kó mi kọ́ ọ̀bọ̀. wo sọ fún wèrè tẹ́ fi sẹ́nu géètì ẹ bá mi wọ kíṣìnì kan bá mi gúnyán mm. bá mi gúnyán wàhálà ìkọ̀dà nǹkan tí ò bá mọ̀yàn lára ẹni múnà ní kí pákéjì kó má dàbí ìgbà tí mi mọ̀ jẹ ni sọ́tọ̀ọ̀tọ̀ náà ń jẹ ni nígbà tó wà mọ̀ pọ́tọ̀ọ̀tọ̀ ni sọ ẹ kó kó gbogbo ẹ̀ wálé kan náà èmi sẹ́mi wọ́n máa gbogbo ẹ̀ jẹ́ra wọn ló jẹ́ kí n máa jẹ́ ọ̀wọ̀ ọ̀wọ̀ ọ̀wọ̀ àtúnjẹ ọ̀wọ̀ ẹ̀ tó ń bùyàn. òótọ́ ọ̀rọ̀ ló sọ òótọ́ ọ̀rọ̀ sì rí ọmọ ìyá àsọkúsọ ni hmm ọ bí mi pé kí ni kí ló rò débi pé ọmọ ẹrú dọba ìgboro de ládé. tí kò surprise ẹ. kí ni. iye mi lẹ́nu lójijì kò wá garamọ. bọ́lá ń ṣe bá a kan tiẹ̀ nù ẹ̀yin tọ́lọ́ ti sọ pé fi ilẹ̀ gbé bẹ́ẹ̀ ṣòkòtò wèrè ẹ̀yin náà wà ń bẹ̀ tẹ́ ń wà nkàrà yín jẹ́jẹ́ òun tọ́lọ̀ ti yọ kó nínú ẹrú òun ti dọ́bánu ẹ mọ́ rọra sí pẹ̀lú rẹ̀. just like that. ah ó dà mo ti gbọ́. Hmm. ṣé ẹ̀yin yorùbá yìí atẹ́nu yín ti pọ̀ jù ẹ láìka tẹnu ibi tó bá tutù báyìí lẹ máa bá sí. Sunday. wọn tún dé. Sunday. ẹ ah ah ah. gbòó. Ah, ah, ah, bàbá o. ṣé kúkú kọ́ yìí ni. òun náà ni. lọ́mọ́ra bí àwọn tó fẹ́ lọ gbẹ̀yìn lẹ́yìn Tọ́pẹ́ Àlàbí Sunday àbí kí ló ń porúkọ tiẹ̀ sọ́ọ̀pẹ́ pé mò ń pè ọ́ ni. Eh, èmi àti ẹ bísí bá ṣe máa ń jíròrò nu kó tó di pé ẹ̀yìn dénú bí níta bá fẹ́ jẹ àkọ́kọ́ mọ̀ sọ pé àsọ́jẹ wà sójẹ kìíní sójẹ kìíní. ìtẹ́jẹ ìwọ ṣé ìwọ ló wà lálàsẹ̀ pé ìtẹ́jẹ ń bí. bá a ṣe máa ń sọ tẹ́tẹ́lẹ̀ kó tó di pé ẹ̀yìn dénú. ààrẹ òyà láti ìgbà tí mo ti débí báyìí nìsín tẹ́wàá mọ̀ mo jẹ́. mo fẹ́ mọ̀ yẹn pa ni. níbo kọ́dá ìsọmọ ẹrú yàrá sì ìlú òkèlè ti wá ẹ bá wa lẹ́kọ̀ọ́ ni àwọn ọlọ́yẹ ká ṣe sún àyìn fún yín ẹ̀yin lẹ́ ń fọwọ́ lálẹ̀. sọ́ọ́ni bí mo ṣe wà ẹ ẹ lè má mọ̀ ṣe jẹ bẹ́ẹ̀ mi ṣe jẹ ẹ̀gbọ́n ẹ màdámù yín ni mo jẹ o tínú bá bí mi tínú bá bí mi gan tí ọ̀gá yín tó jẹ́ ọkọ màdámù yín gan tó bá ṣe mo lè ní kó má wálé wá sùn. Ah, ah. our boss. ẹ rírọ iyọ amaruwa ni mo rò pé orí tiẹ̀ ò ẹ fẹ́ fóògùn gba property lọ wọn ni. kò kò kò gbédè ó gbèkè àwọn ọmọ ní sáìdì ẹ̀dọ́ ẹ̀dọ́ our boss orí tiẹ̀ gan ò pé mo ń bọ̀ sọ̀rọ̀ àjòkó ah. sọ̀mọ̀ mo lè jẹ́nu lè sá. Ah, ah, ẹ ti ṣàlàyé bẹ́ẹ̀ ṣe jẹ́lẹ̀ ká àti pé mi náà ọwọ́ tèmi làwọn tí wọ́n ń gbẹ́nu bí ọwọ́ mi lẹ̀mí wọ́n wà. ẹ mi máa lọ́nu burúkú ẹbí wẹ̀rẹ̀ wọ́n lọ tọ́jú. security. àbí àbí kò ní da fún security. sọdẹ rí ìlú yín ni. Oh. ẹ sọ sọdẹ lọ́yọ̀ọ́ ni. ẹ̀gbọ́n ọ̀gá kí ló tẹ sàlẹǹjì mi sẹwọn ni mi ni. ṣe sàlẹǹjì kọ ìwúrò dùn ni. wọn kò rè pé sá ìwà ta ló fi ọsọ lọdẹ ọlọdẹ wèrè wọn náà fi ọsẹ yẹn. security ó sì wò eléyìí tẹlẹ eléyìí sọlọdẹ rí ni. iṣẹ́ tí wọ́n bá fi oníkálukú sọ ibẹ̀ ni kò sọ mo ti wà nísìn wọn bá mi ṣe èkuru pẹ̀lẹ́kọ̀ hmm? èkuru àtẹ̀kọ́. I don't know that one o. You don't know what? èkuru àtẹ̀kọ́ ó ní mo fẹ́ jẹ. ẹ̀sìn village ẹ̀sìn village o. ẹ̀sà nígbà tó bá ṣe èkuru fún yín lónìí Thursday ṣé àbíkú ni ni ẹ fẹ́ bọ́ rí àbí kí ló dé tí wàhálà yín fẹ́ pọ̀ jù ní ìlọba ọ̀gágun ò pariwo wọn wá rí aṣojú Sunday Igboho ó dà pa burúkú Igboho ni. Igboho lọrin lódò yìí. ẹ wá pirated copy Ìgbòho lásán lè jẹ kò sí Ìgbòho mi lẹ́yìn Sunday Ìgbòho Sunday sì ló wà wájú yìí ah. nǹkan fẹ́ ẹ̀pà ara mi ni tí má lọ fi gbowó gọ́ọ̀nì ẹ̀yìn gangan ẹ̀ sà lọ ni. ìwọ kí ni ṣe nítorí pé ẹ kọlà. mo rò pé èrè pé. àwọn ta ni. ṣé wọn sanwó rí ni àbí dìní lélẹ́ ni ṣé torí pé wọn fẹ́ ṣe security. àwo kí lẹ ṣe. àwo kí ṣe. àwo tẹ́mi ṣe. àwo kí ṣe àmọ́ iye àwo tí mo ṣe. àwo mélòó lẹ́yìn àwo tí mo ṣe ó tó one hundred and fifty. ah àwo tí mo mọ̀ ní mojú ojú ojú àwo kílẹ̀ sí. ó lò sí ṣé mo pọ̀ sáwo ni ọ̀sẹ̀ kọ́ rí àwo gangan ni èmi èmi èmi tẹ́ mi bá mọ̀ pàlà wò ni. èmi mọ̀ fẹ́ jáde sí yín tán tó tó ogúnlẹ̀ eh, tó eh, tó eh, ogúnlẹ̀ tó tó ogúnlẹ̀. má ti tó ogúnlẹ̀ ee ee ee tọ́ba dé má ti tó ogúnlẹ̀. tọ́ba dé tí wàlá káwọn bá yàgò yín. àwọn wo. ẹ àwọn tó tó ogúnlẹ̀. ah kí ló ń sọ. èmi mo sì mọ pàlà wò ni ọ ni ah. níbo lórí lé sí o. ah ìyànà pàjá ni. ah ó dọ̀ púpọ̀ lọ́nà bẹ̀yẹn ọmọ ìyá dùn. Hmm. àjọmu. Ah, sọmọ ìyá rẹ wa jẹ trọfì ni. ẹni bí wọn ṣe wù yín kẹ lọ sọ̀rọ̀ sí. a olúwo mi àgbàgbà mi ni jọjọ. ẹ eh, ọgbọ́n ṣẹ̀gẹ̀ ṣẹ̀gẹ̀ ẹ wá dé tẹ wá ń dẹ́rù bèèyàn kan <laughs> ẹlẹ́yin Sunday Igboho tí bá lọ pa àwọn Fúlàní sí yín eh, wọ́n sùn yín bíi súyà ni. fú Fúlàní. Ah, oh, mélòó nígbà tí mo tí mo yọ sí wọn nígbà tí sẹ́ríkì wọn gan rí mi ó jà pa ni. Hmm. Ah, mo lé wọn pa. ẹ ní lé wọn pa kẹ eh, eh. túlẹ̀ eh, mọ ọgá fi lọ wá ní àmọ́ ẹ túlẹ̀ o. ọmọ ọmọ burúkú ni. ẹ ah, túlẹ̀. bó ṣe wà ní mo já. ẹ ní dákẹ́. ẹ bó ṣe wà ní mo já. ìtàn. ẹ jọ tó dọdọ àwọn kí ló dé gbogbo àwọn ẹran tí wọ́n ń kó wálé egungun ẹ̀ wọ́n ló lọ dà fàjà ni èmi láì kìkì máa jẹ̀kún àtẹ̀rìn. you are not a dog sir. ayé ẹgbẹ́ àbíyá àdìjọ́bò àdìjọ́bò àdìjọ́bò ẹ̀jọ̀gùn. ah tí bá ti jẹran tán máa fi bóun ṣe palliative máa ẹ má bínú mo ti dá àwọn kan sí dustbin yẹn jẹ́ kí n lọ kó mo ah! ń bọ̀ ẹ jẹ́ kí n lọ kó ti dustbin yẹn mo ń bọ̀. irọ́ eh, má kó tilẹ̀ yẹn ìmí tẹ̀ bá sì kẹ́ bá mi kó wa. ok eh, àwọn ajá lè ti fẹnu bà yẹn. àwọn ẹ̀sà ẹ̀sìn eegun ni kẹ́ ẹ kọ́kọ́ jẹ kẹ́ ẹ tó jẹran kẹ́ ẹ bá lọ ń jẹ eegun lẹ́yìn ẹran àpadà sí àbúrú ni ẹ̀yin fẹ́ràn eegun ẹ̀yin fẹ́ràn eegun ẹ̀wọ̀n fẹ́gun jẹ túwó ẹ mẹ́sì ògùn ara yín ni eh. ẹ̀yin náà nípa tẹ́ bá ti jẹran tán o ẹ máa ń jẹgun ọlọ́run jẹ jẹgun kẹ́yìn ẹran o ẹ ń wọ́ sí ara yín nù. èmi láìka egun kéèyàn máa fi yín fọ àìmọye egun tó ti ba yín mi jẹ èmi máa láìka sá máa fọ egun kí n máa fọ egun. ẹ fẹ́ràn kẹ́ máa fọ egun jẹ palétífù ni. ah bíi palétífù ni egun rí lọ́dọ̀ tèmi èmi máa ń sọ̀pù egun bí ìgbà téèyàn jẹ palétífù ìgbà míì e, tẹ́gun mi ò bá fọ máa là mórí mi máa máa máa fọ àwọn èmi tán bá ní san máa ṣe láì mò ń yí bí ìgbà téèyàn yí aṣọ. Ah, bàbá ní èjì yín nǹkan ṣe ń lókè ní gbèdébí ah. ẹ ń wọ́ra yẹn mẹ́sì ogun ara yẹn ń fẹ́ ran ara yín yẹ̀pẹ̀ nu. ipe kéèyàn fi eegun jẹ ẹ gbọgàn ṣebí wọn náà lọ ṣàwo ni. Ah. ẹ wá gbọ́ torí pé mo rí i pé aláwo gidi ni ó ní mo. ẹ wá gbọ́ ọmọ èmi náà fẹ́ẹ́ láì tì yín ni eh. ṣé ẹ rí ń gbà mí tẹ bá pé eegun wà wájú yẹn rán wà wájú ẹ kọ́kọ́ jẹgun yẹn náà kẹ wá jẹran gbẹ̀yìn àmọ́ pé yẹn wá ń jẹran ó wá ń fi eegun round up àpàdà sábúrú ni o eh. ẹ ní jẹgun gbẹ̀yìn ẹran gbèsè ìyàwó ọ̀gá. mo burú gan. Ah, ẹ burú. mo burú mọ ẹ sọmọ mọ ṣe jẹnu lè sa. mọ yín pa ah, ah. ẹ̀gbọ́n ìyàwó ọ̀gá. thank you. thank eh, you. mo lẹ́bẹ̀ẹ́ jọ palliative. Eh. ṣe máa máa máa pẹ̀ ni owó sórí àwọn aráàlú wa ti dáwọ́ àjọ mi lọ́wọ́ mo mo lù tiẹ̀ dànù. ṣé mo yà wèrè gan. owó àjọ lẹ fi wá sáwá bí. a máa béèrè lọ́wọ́ mi. lúta ni. ọdẹ. lúta èrú kan wà nù gbèsè ayé ẹ̀gbọ́n yìí torí èrú náà wá fi lọ̀ wá àmọ́ sì rí yín ó pẹ́ tú nígbà táwọn aráàlú òkè bá lókè tì bí ẹ gbà bí báyìí ẹ ní gbà bí padà sí lókè ẹ gbà bí lu ẹ̀wọ̀n nu ẹ lọ́ọ́ fẹ̀wọ̀n gbára wo ni. kíni kíni orí rìn mí jáde ẹbí máa mú fúnra mi. Yamba bèbè. Ọya jọ jọ. Ara gbogbo ìlà rẹ̀. Gbogbo ẹnu ló là rẹ̀ ní Oh. family people. Iṣẹ́ nìkan fẹ́ gbọ́n. Adé ẹnu wá bẹ̀rẹ̀ lọ. A lè sọ ọmọ orí yẹn, a lè lè fẹ́ ṣe yẹ kí n fẹ́. Ọ̀dẹ ó jẹ́ kí n fọ́ ọ̀tọ̀. Lọ́ládé, Lọ́ládé, wọn kò máa ń sọ fún ọ pé kò máa ní sùúrù. Mo kànjú nígbò bá mi lọ Ọ̀yọ́, kò mi kànjú. Aláàfin Yakubu níbẹ̀. Tó lọ́rọ̀ kó wà nílẹ̀ sùúrù ni o mo dẹ̀ mọ mi níṣe mo fẹ́ mọ ìwà rẹ dáadáa kí tó di pé mo túra sílẹ̀ ṣó ti wà mọ́ wa. ẹ ti mọ̀ tó jẹ́ kí mi wọ ibẹ̀ tó kò fi yà jẹ mí ni. báwo dẹ̀ ni. ẹ ẹ ẹ balẹ̀ o bó ni nǹkan yẹ wà pa. àwọn kí ni tẹlimundo tọ̀dọ̀ tí wọ́n ti sọ ẹ̀ ó ti parí ni. ẹ music làwa ń wò ń bè é ọ̀nà wo tẹlimundo. ẹ pẹ̀lẹ́ kú bá jì ẹ bá yín sí i. èsì wà ní títàn òun mú yín lábẹ́ ẹ̀sìn ni. Oh, ẹ ṣe o mo dúpẹ́ ẹ tẹ fún mi láàbúrò yín wá ẹ tí mo ti kó nǹkan yín wá. ẹsẹ ni àgbà lọrẹ àbí ẹsẹ ni àgbà lọrẹ. ọmọ tán wọn àna fi jẹ ṣáà lọ. lọ́wọ́ náà ni fún mi jẹ. Orujuya, orujuya orújú gbédè pàtàkì kankan sí obìnrin kì í jẹ́ kó mọ́ ló làá mi ní pàtàkì lótú ìfẹ́. ẹ pẹ̀lẹ́ fàájì mi ò fẹ́ rí náà lẹ́gbẹ̀ẹ́ bí báyìí mo ti fẹ́ bọ́sẹ̀ gbẹ bí mo rí fireboy mo wá fẹ́ wo burna boy láti ibẹ̀ yẹn. ìtàn ìtàn rẹ̀ nù. àbúrò mọ́ mi wà ló fi tàn jọ èmi èmi ni máa ń wẹ̀ fún gbà kékeré mo fẹ́ máa lọ wo tẹlifíńdò mi nulẹ̀. ṣe ń tó bẹ́ẹ̀ <laughs> sí wo o ti lè sóbi lọ́fù jù òun bò ní kọ́ńtíráàtì kan yàn fẹ́ fún ọ. o tún ti yí ọ̀rọ̀ yìí. Ah, mo pé bọ́dà mi kó jókòó lẹ́ẹ̀kan nílé jẹ́ àmọ́ wọn á fẹ́ sọ mọ́. màá lọ lọ́la màá lọ nígbà tí dọ́là. sórí mo fẹ́ kó fi ọkọ rẹ balẹ̀ o tó ti yọ bẹ́ẹ̀ ni torí àti ìjẹta ni mo ti wà á nú àwẹ̀. Hmm. wo mo rí àpẹẹrẹ o pípé wọn náà gbé mo rí wàhálà ìwọ̀n náà gbé fún fọkọ rẹ balẹ̀ ó mẹ́gbọ́n wà ní fún ìyá ládùúrà that's our number one. ṣe ṣe tó bá tó bọ̀ sí ètò ìtọ́jú yẹn ṣe bọ̀ sí promise ẹni ìgbọ́ mi sọ. Ah, mẹ́wàá mọ́tò owó ni mo fẹ́ mẹ́wàá mọ́tò. mo mọ mo fẹ́ràn owó jù. o <laughs> ti bí gbà o tùsọ̀nà tùsọ̀nà yọ̀ọ́mọ̀ yọ̀ọ́mọ̀ yọ̀ọ́mọ̀ o láìkí <laughs> owó lápò tí kò mọ̀ ní àlọ́pọ̀ tí ọmọ ọmọ àpò tí kò mọ. ọmọ àpò tí kò mọ. àǹtí mi ló mi pè mí. ẹ gbé náà wọ́n fẹ́ gbé jàre owó náà fẹ́ béèrè ẹ̀dẹ̀ méje sòwò lọ́mí bẹ́ẹ̀. ṣègbè náà tó bá gbé tó má lè fẹ́ ọkàn fún wọn náà. ah bó bá ti fún mi lówó ni o bó bá fún mi lówó màá gbé torí owó ni mo fi àtù wọn lójú. sotí má ti fún sí ẹ lápò ló ṣe máa pẹ̀ mọ́ wọ́n mọ̀ láìkó owó àbí bóòlù ti sọ́lẹ̀ kan. o, fẹ́ràn owó. ó fẹ́ràn. Mm, ó ti hàn. ọwọ́n lójú mi. Mm. lọ́ládé. ó mm. ah. ah, ah, pé èmi fẹ́ gbogbo eléyìí kíni àrẹ̀mú ṣé ìjẹ́kọ̀ ti fẹ́ máa dọwọ́rú kíni gbogbo rádà àdá tẹ́yìn méjèèjì dán sí o ha mo ṣẹ́jú mo ṣẹ́ra bó ń ṣeun ọ mo ju ọmọra ó tó ń fọ ń fọ pa ọ nìtàn mo tún bá a ṣeré pé ìtàn àbúrò mọ́ mi ni o àbúrò mọ́ mi ni o ṣé kò yẹ kó mọ̀ pé mò ń sọ fún un pé mọ́ débi tán o mọ́ fà mọ́ fà ó lọ fà ó. orí rẹ pè mọ́ fà mọ́ fà lọ lọ fà ó èrè o orí rẹ pè torí kórìí rẹ bá pè ní ó yẹ kó mọ nǹkan kó mi lọ ọ́nù ilé ó wá fẹ́ máa jábọ̀ ó wá mi wó wóró wóró wóró oríṣi wóró wóró káàkiri sọ fi ṣe ọ ni kílẹ̀ kó mi wùwà bí yẹn nìyẹn tèmi wà bí wèrè torí ẹ náà torí ẹ ló ti wá ń jà mí lẹ́ẹ̀kan náà tó ń jà mí lẹ́ẹ̀kan náà. lẹ́sìn níjọ́ lẹ́ẹ̀kan náà ó mọ̀ pé o ti fẹ́ o ti fẹ́ jábọ́ ni mo dẹ̀ kó kọ́pù kó kọ́pù bẹ́ẹ̀ lomi sọ pé ẹ o fẹ́ wo kolomongo tọ̀dọ̀ rẹ ṣiṣẹ́ ìgbà kan ṣiṣẹ́ sọ fi sí ọ ni kí bá ṣiṣẹ́ wà rẹ̀ pa wàá sùn. màá pa kí ni màá sùn ẹ̀yin méjèèjì jọ jòkó ìjókòó yẹ yàbá wọn ẹ bẹ̀rẹ̀ sí wọn kí ni sísìn síra yín lẹ́nu òun náà ṣe ìyàwó mi bẹ́ẹ̀ náà ní tẹ̀wọ̀n gbogbo àyà inú tiẹ̀ àárín kan inú ti fẹ́ eh, gbígbàdú fún ah, ah, ẹ̀rà lé gbégbájúkò bóyá kò kú padà wọlé kò lọ gbé fún ṣèbí ẹni bẹ́ẹ̀ ní ktm ni ó ti kán ní owó rẹ ni ọmọ yẹn ní owó rẹ rẹ ni wọn ló mú fún alówó káfí dọmí jẹun ẹ ń gba lójú tèbá tẹ̀lé ìyá méjèèjì jáde ó dẹ pẹ́ padà síbi ẹ̀sán àárọ̀ rẹ ẹ̀rà jù bẹ́ẹ̀ lọ ṣe bọ́ ọmọ gàrí mu àbí wàá mu gàrí pẹ̀lú kúlíkúlí orí rẹ̀ á pa ó ti yé mi ṣé nǹkan tí wọn náà sọ nù. kí ni mo fẹ́ sọ. ẹ ẹ ẹ mọ̀jọ kọjá bíi pálọ̀ pé ẹ̀ ń jẹ sísìn o tọ́ ti padà wọnú ilé tọ́ ti wọnú rúùmù ẹ̀mí wa ni mo wà nínú rúùmù yìí sọ ti yọ. kí bá ṣe pé oríire pè èmi pẹ̀lú rẹ àjọ ní àdéhùn wípé ẹ lè débẹ̀ àbí mẹ́sàn fún wọn ẹ ṣe kankan. Ah, ẹ ìwọ́dùn wọn sọ bẹ́ẹ̀ eléyìí tí wọ́n ń sọ ìgan ṣé ẹ lè padà débẹ̀ ni irú bẹ́ẹ̀ ṣe wà lórí sí àwọn tó bá jẹ́ pé kínní lọ yọnu akọ gbígbà tí idà bá yọ tó yọnu sòkòtò. gbogbo ìyànlá jọ ni kò jẹ́ pé mọ̀ ọ́kọ́ gbogbo ibi ló ti yọ síyàn àbí sẹ́mo parọ́ ẹ̀ gọ́ ọ̀ ń kàwé ó kàwé wọn ló kàwé ìwọ ló mọ̀ pé gbogbo ejò ní jíjẹ èsì bí ó sì lè jẹyàn tí ẹ tó ti yọ bẹ́ẹ̀ ni ó lọ pọnà. ẹjọ́ rẹ̀ kọ̀ǹgbà tó ń mu jápátá ni tó bá jẹ́ pé ó bá mu jápátá àti bọ́m̀bé àti gbogbo ilé ìtọ́wọ́ yìí ló jà mọ́ ní ní ní ní abẹ́mẹ́ sọ̀rọ̀ ara ti nǹkan mi o tí o bá mo lè lọ́ọ́ bá gan pé kí ló dé tọ́ di ìyàwó mi bá mo ti fẹ́ sọ gan. jẹ́ sọ sọ pé jábọ́ ó ti dọ́pẹ́ lára rẹ pé téyàwó mi lè ń tẹ bẹ́yìn ojú kan tí o ò lò ṣe. kò sí wàhálà ẹ máa lọ kọ́ntínú eré àníyàn yìí lọ kò sí wàhálà. ọjọ́ kó bá tún ṣerú rẹ̀ wàá ní kan kí màá ṣe fi. kò sí wàhálà ẹ àmọ́ wà wà káfíńtà tí ó ń ṣe ti bí lọ káfíńtà ti pè mí owó pé nǹkan tètè wá bí ń ṣe kówó lọ bá wọn náà. ọ̀rọ̀ rẹ ó mọ̀ tó wó lọ láyé rẹ̀ ó ní láàkáyè tó tẹ̀bí òun ló ṣe wá tà mí síbẹ̀ ó ní láàkáyè ogún ni sáà owó ah. owó owó owó ọ̀rọ̀ owó náà ni mo mi bá lọ́lá sọ ìyẹn lè ní lọ́ládé ọ̀rọ̀ owó ni mo mi bá sọ nílé kó bá ti kówó kò mí èmi náà rí ọ pé lọ kówó fún wọn ní abúlé tó ti gbọ́ bẹ́ẹ̀ ni tètè gbowó jáde ní tètè gbowó jáde bọ̀dọ̀ ọ̀dẹ̀. má padà sọ́dọ̀ rẹ̀ mọ́ ẹ fúnra yín ní social distance o. Ah. àwo kí mi bá sọ pé kò wọnú ilé ni kó bá wọ ọbẹ̀ kó o gbé ọ mi gbọ́dọ̀ rí ọnú ilé o ẹ̀gbọ́n àbúrò ẹ̀gbọ́n àbúrò ká ti yọ mí sẹ́ni tó fẹ́ mo fẹ́ yan ilé ìkànnà pa pé kò kọ́pù kò kọ́pù kò àmọ́ ọpọlọ oríire èpè èsìsẹ́ tó lọ níwájú ọ̀dọ́ ọ̀dẹ̀. sáàmù pẹ̀tọ́ fi kó wa kọ́pù irú gẹ́gẹ́lẹ́ báyìí sẹ́mi ò ní blow father wish báyìí bóyá kí n kúkú dáwọ́ everything rú tó olùsí tí ń fọwọ́ wọ nítan káàkiri kò sí wàhálà mo ti gbọ́. rẹ ni public toilet ó tiẹ̀ ti wá dáa níbi ọparí ayé rẹ ìsìnkìmùsànkò ẹsẹ̀ wà bẹ̀rẹ̀ ayé ni ìwọ Àbẹ̀ní ó forí di ọdún mẹ́rin kọ́sẹ̀ ẹtẹ́ lọ bọ́tì lásán ò lè dáta bí wọ́n bá ní kọ́ tẹ bẹ́ẹ̀dà báyìí lásán yóò máa padà yín lẹ́sẹ̀ rẹ ni kò lè dùn mí fún ọ sọ pé mo máa ń ṣàkíyèsí rẹ bọ́ ọ bá lọ ọrọ̀ oúnjẹ ńlẹ́ olóúnjẹ tọ́ ọ bá rí kinní ẹran báyìí ó sì tún bọ́ sọ̀tì níbi ayé rẹ bàjẹ́ dé àbí kèsè bẹ́ẹ̀ ọ wà rẹ́ nìkan kan tí ó tiẹ̀ wà mọ́ mú ọ lẹ́gbẹ̀ẹ́ gànà wele yìí ọkùnrin tí ọ̀la ń kúrí kankan tí ọ̀lẹ́bí tí ò níran ọ wá mú wọ mọ́ra gànà wá ń bọ́ sùn ńlẹ́ o òpònú tí wọ́n dé fìlà bí ẹni tó gbé sí ìbò tí ò wọlé orí rẹ ti dàrú tó wá síwájú bíi voita black television àbí èsè bẹ́ẹ̀ ọ wá mú àbẹ̀ní wá sáàrin ọ wá fẹ́ mọ́ ọrùn èyí tí ò ní láàkáyè dákun bó lọ dá sí tí mú rẹ lọ́bàdẹ́ bíi bá mi ẹ kú lé dáhìn mọ́sùnkú tí ń bẹ lẹ́nu rẹ tó gbé bọ́ọ̀tà ni òye mi. wá èmi àti àkìnṣọ́ rẹ̀ mọ́ ni ó dẹ̀ wá ń sọ̀rọ̀ sí mi lójú ọmọ kí ló kó kí ló ń ṣe ẹ́ gan ah wà má má ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí mi o a kì í ṣọ̀rẹ́ mọ́. bẹ́ẹ̀nu sàn gbogbo ṣe da sọ́ọ̀fù ẹnu òpó lójú bíi tẹlifíṣàn white and black sọ̀nà kó àmọ́ ń tọrọ ayé rẹ̀ kàn ní wọ́n wá ìtàwé wọ́n wá amúwọ̀gùn wọ́n wá aṣọ ọ̀dọ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní gùn ọ́ òórí aṣọ tó o tún rẹ̀ ọmọ kí wọ́n mú pàdé rẹ̀ ni àbí èsè bí àbẹ̀ní kò sẹ́yìn nìkan báyìí fòbí sí làágùn ìpá bí ọkùnrin lọ́wà o sì ní mọ́ làágùn. wo wo wo wo wo ọmọ yóò mọṣẹ́ ni o àtọ̀ tó dẹ̀ ń wà lábẹ́ mi mo fẹ́ tu sí lára ni kíṣẹ́ lè yé kí ló ń ṣe ẹ́. àtọ̀wé nínú. à ń sọ à ń kì ó. èèrí wọ́n tó pé àtọ̀ rẹ tó bá kanra sọ aṣọ ọmọ ìyá ni wọ́n láì sí ìdì ni pàtó yẹn bá dé nu ọmọ báyìí yóò jà jalajala ni kọ̀sátọ̀ lára rẹ̀ má jèlè pọ́ìsì ní bẹ́ńbẹ́ ọmọ kára rẹ̀ kéèyàn èèrí mú wèrè bíi sí ìjà sàn ní adé òpònú kura mẹ́rù èrí ìtì ìṣètò padà lè kí n mọ ah! kí ló dé kí àkè ah, òsíbi tó lè ṣe é à ń bolo à ń bolo ọmọ ìgbà lọ. ó ti fi kinní ro wèrè ń fún pọ̀ ó rí ọkọ̀ mọ́ nǹkan kan mọ́ ó ti fi tú ogbó fún rẹ̀ pọ̀ mẹ́dọ̀ ọ̀ya máa lọ kí n mọ̀ wẹ́wẹ́ gbọ́dọ̀ gbàbí kankan náà. à sọ́ọ̀tù wa ń gbá kinní rẹ̀ mú ni ó sàtì ẹ̀ ti mú wèrè lẹ́ẹ̀lẹ́ ìwọ ó ríro ti wèrè ro àbí èsè bẹ́ẹ̀ máa là yí ọlọmọ bó ṣe ń wo sórí ibú gan bọ́bá rí sùn wọ̀n ló ti ń sáré lọ báyìí yóò gbọ́ kàdà tẹ̀lé ni yóò ṣe bí kinní ọkùnrin ni ọjà wèrè ju nǹkan míì lọ ọ̀ya gbàbí ọmọ gbà lọ. Àbẹ̀ní Adé wọ́n ti tẹ́ kínní àyà rẹ̀ bó ṣe ń somi lògbòlògbò omi burúkú níbẹ̀ láyà wèrè olómi kọ́lọ́kọ́lọ́ ọ̀rẹ́ mi ó lè ẹ̀mí rí olè dọ́là. ohun tí mo rí ẹ ò rí ohun tí mo mọ ẹ ò mọ bóyá ọmọ tó ń ké ìyá tó ń rẹ mọ ò jẹ̀bi. ṣé mo ní kò kí mi ni ṣé mo ní kò kí mi ni bó ṣe bá bẹ̀rẹ̀ rẹ ti kan rẹ̀ ọ padà jẹ̀ tó kù ọpọlọ gan wọn ó ti fún ọ lábẹ́rẹ́ torí àìsàn ti ń sí ọ àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ni ó sì ṣeé ṣe kó sáré pa ọ lọ́jọ́ àìpé àǹtí mi ẹ̀ mọ̀ kú sẹ́ẹ̀ ẹ káàárọ̀ báwo ni káàárọ̀ ẹ mú ẹ ń bá yín ẹ jẹ́ ń bá mi ṣe nǹkan kan jókòó ẹ wò kó wà ní gbogbo ah, ah. níbo ló ń lọ níbo ló ti ń bọ̀ ẹ̀yin náà mo wá rí o ó ṣe pàtàkì kí n wá rí yín ni o ṣé kò sí. ẹ wò kó mọ̀ bá a sí ni àǹtí mi ayé yín ò ní bàjẹ́ o ẹni tí ẹ ti bàjẹ́ ò ní koná mọ́ ti yín o ẹni èsùn lé kiri kọ̀mọ̀ ní dọ́dọ̀ yín ṣé ẹ rí gbogbo èèyàn tó yẹ pé àlìjànú ìbànújẹ́ bàtà ọ̀fọ̀ bàtà àdàmú náà bọ́ sílé wọn kọ̀mọ̀ ní dọ́dọ̀ sí. àmì àdìsá ah èpè tó ń ṣe gan ti pọ̀ jù kí ni kókó gan kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí mo fẹ́ sọ ṣe pàtàkì ṣe é rí bóògùn ayé ìṣèwà wájú tọ́wà lẹ́yìn àǹtí mi kò ní bá yín o ẹni tí sì ń fàsìkò rẹ̀ jómóló kò ní dọ́dọ̀ yín o mo ah, gbàdúrà pé ní agbára ní ọwọ́ ọlọ́run ọba tó sílẹ̀kùn ọjọ́ òní yóò wo ibi tí wọ́n ti kawó túbà pátápátá ayé yín ọ̀dà débi pé ẹsẹ̀ wálé ní táyé rẹ̀ ti bàjẹ́ tán pátápátá tó ipá ayé rẹ̀ lókùúta ó ní wọ́bọ́wọ́bọ́ ìbànújẹ́ kò ní dọ́dọ̀ yín o. ni nǹkan gbó ló ń lọ gangan. ẹ wò ibi tí mo ń lọ ò jìnnà ṣùgbọ́n ibi tí mo yà í lọ́pọ̀ ọ̀rọ̀ àrẹ̀mú ni o olórí burúkú ayé àtọ̀run ni kò sì yẹ lẹ́ǹtẹ́ lè fi dé wù mí fún torí tẹ bá fi dé wù mí fún ó ṣeéṣe kọ́ báyé dé wù jẹ́ o àrẹ̀mú àrẹ̀mú tó ṣe pé kásùn kàjẹ́ enterprises kò ní sí of Nigeria limited ni kò sáǹfààní kan báyìí lára àrẹ̀mú ẹ má jẹ́ ń parọ́ fún yín yóò kàn mọ́ náwó bíi ẹlẹ́dàá báyìí ní yálà yálà yálà ẹ má jẹ́ ń parọ́ fún yín ó sọ fún mi pé ní à bóun ṣe wà yìí o ṣiṣẹ́ ṣiṣẹ́ ń bẹ lóòrùn náwó náwó ń bẹ ń bò ojú ah bóun ṣe wà pé ẹ ṣe bí déwù mí ní ṣẹ́ṣẹ́ ti ń bẹ nínú òòrùn òun tó ń ṣe wà ìbòjú lòún wà oríṣiríṣi obìnrin ni ah! Ah! ayé tó pé ìran rẹ̀ ò jẹ rí oníjẹ. olórí ibú làrẹ̀ mu èmi náà ti mọ̀. ǹsí pé olórí ibú ni. olórí ibú ni kílódé wàá sọ pé olórí ibú ni. kódà bá déhùn mi sọ̀rọ̀ mo sọ sọ sọ sọ mo kékeré kò dá mi lóhùn ó lẹ́nu mi rùn ah. àmọ́ lójú ayé mi kọ́ lójú ayé mi lójú ayé mi kọ́ mi nígbà kí àrẹ̀mú kó bá yé déhùn mi jẹ́. ẹ wò ó ti bàjẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tí ò ṣe ní pàjẹ́ pátápátá lókù ó ti bàjẹ́. àdìsá hmm? ìwọ máa lọ ṣé tí mo bá ti parí kíni tí mo bá fọ kíni ìtàn báyìí èmi gan lọkàn wọn lára ah, oh. ojú mi kọ mo máa dọ́dọ̀ wọn ni. ta ló sọ bẹ́ẹ̀ fún yín ó ti pé ọkọ̀ tó ti lọ báyìí lẹ̀ ń sí àrẹ̀mú mọ̀ ti darí èkó ah, oh. àrẹ̀mú ti rè èkó ó ti lọ bá dé ó láwọn owó ti fún olé pínlẹ̀ ni ó lóun wá fẹ́ lọ sí àyè ọyì ọyì pé tóun bá kókó òun wá kọlé fáwọn ẹbí tòun pé tó ah. ti yín gbénu wọn ni à kábíàmọ lèmi náà ń sa bí agbá káyé yín ọmọ bàrí bẹ́ẹ̀ lọ ní tọ̀kí wọn á bá yín pé tọ̀. àrẹ̀mú mm-hmm àrẹ̀mú sí rèé kú. Ah, àrẹ̀mú ò lè báyé àbúrò mi jẹ́ lójú ayé mi kú. pàápàá wo bí mo bá ṣe ń sọ báyìí hmm. èkó yá ah, eh. mo ń gbé kó lọ. ẹ lè dá lu ara yín gbọ̀n èkó wọn àjọ ni bí n bá ti mú nǹkan méjì mẹ́ta nù lé báyìí àìjẹ́ àjọ lọ dé kó lónìí báyìí làrẹ̀ mú ọmọ tó ń ṣe sí ọ. bọ́lọ sẹ́ǹjì mhm. tó bá fi sẹ́ǹjì tán tèmi náà wọlé tí mo múra tán àjọ mọ́. ẹ jẹ́ báyìí sáré fọkàn ní kó lè kò burú àní kí wọ́n lọ mọ sẹ́ǹjì lọ sẹ́ǹjì. ẹ mo ti gbọ́ o eh. ẹ ṣe ọ̀gẹ̀dẹ̀ yóò sì dà pàǹbólàǹbólà ni kèé lọ́mọ ń nù ṣebí kéèyàn kan máa fẹnu gbá nǹkan ni. Eh. Aremu Aremu ah gbogbo nǹkan tó ń ṣe báyìí elédùn ò ní gbà fún un ó rọ́wọ́ mi. ni mò ń pè pèpè tí ò gbàgbé òkú sì tó kàn mí tààrẹ mò ń bá sọ tó tó bá délẹ̀ ńsìn ọrùn èèyàn ló máa dalé kí mò ń tà kí mo ní ó ju kí n ta minerals fáwọn kọ́sítọ́mà mi kí n kọ́ dé kí n túra mi kí n fowó yẹn san kí n túra ni lápè pèpè láfẹ́ bá sọ ni ò gbọ́ ẹ̀ o burú òun ló mọ̀ èmi ti sọ tèmi tán mo ṣe jù yẹn lọ kí n wá ka. gbẹ̀rún sọ̀rọ̀ ọkọ̀ wíriwò ah ọ pè yàn létí ẹ kí wọn lè mi tí mo dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ ọ tiẹ̀ mọ̀rọ̀ kan láyé sọ ọ àmàjà ọkọ òsì wo nu. ló ti wá gbà mí lẹ́nu. ọ̀dà má bínú bó ṣe pé lọ́kọ ló bí mi nù èmi mo jọ wú gan ni o. akínlọ́ládé ah. bá wọlé hmm. tó bá ka nǹkan kí ló ló bá sí. kò lè ká wa tó bá wọlé tó bá bá wa gan ala sọ̀rọ̀ mọ̀lẹ́bí ni ah, ó sàmọ̀ pẹ́pọ̀n rẹ̀ mo jẹ́ sáà ní sọ̀rọ̀ ẹbí mu ni. ní ibà ṣe wá. Ah, èwo ẹ eh, ṣé kí ni mo wà ní tọ́lẹ̀tì kí wọ́n wà lórí bẹ́ẹ̀dì ni á sùn náà ni ẹbí wa máa ń rògbò mọ́ra wọn ní tẹ́gbọ́n ni wọ́n ní tẹ́ ẹ bá sùn tìlẹ̀ yànjá ń pálù à kò lè ká wa. kò lè kún. Hmm? àti pé ọjọ́ òun kan ló fẹ́ padà sí abúlé. abúlé tìlú ọ̀run. abúlé ibo ló ti wá. ẹ mọ̀ pa mí kẹ́ ìgbà wo ló tún bẹ̀rẹ̀ lè èmi ò lábúlé kankan mọ́ ibi bàjẹ́ àjọ ọmọ gbé ọ̀sìn níjọ́ mo fẹ́ padà sábúlé. àbúrò mi ti máa lábúlé àjọ lọ ni o. ìwà tí yé benefit tó wà nílẹ̀ àjọmọ kásàpù ẹni. omi kásàpù. gbogbo ìwọ sábà wọrí àjọmọ kásàpù ilé rẹ. àrẹ̀mú alẹ́ yìí o. kí ni alẹ́ yìí o. kò sí nǹkan kò sí tó lẹ́yìn tí ò níwájú tó bá lẹ́yìn gan yóò níwájú náà. kẹ́ni kí ló wà mẹ́ tó ti rẹ̀ kó. ìyẹn náà pè ní tètè sí tó fẹ́ sí sí tó fẹ́. wo dẹ́ẹ̀dẹ́ẹ̀ ni o. èmi ò fẹ́ rere díẹ̀díẹ̀ o èmi ọtí mọ̀ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èmi fi ẹ èmi mú ṣe àwọn tọ́sẹ̀ máa ma fọwọ́ pa obìnrin létí gbà kí nǹkan jálù mi gbà kí n ti ṣe pa pa pa pa pa pa kí n bá. àbí wọ́n àmàjà báyìí wọ́n ní ilé ọkọ mi láwa. ìṣọ́ ara ẹ̀ lọ́kùnrin tó mọ orúkọ ẹ̀ tó bá lọ jẹ́ serial killer kan. má sọ̀rọ̀ báyìí ó mọ̀ pé mi ò ní lọ́lọ́ pẹ̀lú àwọn ọkùnrin kò sí anybody tó fẹ́ kọ́lọ́lọ́ bí èmi as girlfriend. gidigidi ló mẹ́rin àgbàjọ gidigidi ajáfúnjà pọ̀ ọ̀fà tó lówó tàfà mẹ́fà sórí ta ọ̀fà. rí bàjẹ́ má sọ̀sọ̀kúsọ síra ẹ̀ mọ́ rárá. ó yà èmi gan lẹ́nu because ọ̀gá àwọn gbọ̀ngàn ló pè ó jẹ́ kí n mọ̀ pé òun láìkí iṣẹ́ yìí méjèèjì. <laughs> ó wà ní tẹ̀kọ́. attention, please. Today is my, my happiest day. To my love, Ifemi, Ayomi, and to my mom, Jojumo. I just want to take this medium to appreciate you. Why are you kí ni kí ni? Ṣé o in future eré mi lè We are carrying rẹ̀ ni? Ìwà tá a wà. àfẹnitórí ló lè là á já. ló yẹ ká béèrè fòrè ọ̀fẹ́ o. táwa yóò fi làlẹ́ yé já. lórí ipa wọn tá a kó tún wọn tẹ́ nílé lórí. Life without you has been so impossible for me. Ever since Timmy Atieti parted ways, um, things hasn't been the same like I'm living a miserable life. He said, without you, Mark kàn lò yókù ayé mi. Yéè, mo gbé o. Ẹ̀yin ọmọ adarí hurun. Alẹ́ ìmoore nìyí o. Kí ló dé tọ́jẹ́ yí pé bẹ́ẹ̀ bá ń gẹṣin lọ́wọ́? Ẹ gbàgbé Ọlọ́run. Bẹ́ẹ̀ bá bọ́ọ̀lẹ̀ lórí ẹṣin. Ẹ tún gbàgbé ẹṣin. Ṣé everything ṣá wà okay? e báyé sọ́sí náà ni? Tó bá dá sí pé ẹ fẹ́ ni àwọn aburú tí ò bá ṣẹlẹ̀ náà ló wá padà dé. ẹ wọ́n tẹ́mi àti ẹ̀ ò fẹ́ra wa. ọ̀rẹ́ àdúrà kan ṣe táwọn bá gbọ́ nǹkan àwọn máa lè wà náà ká ṣe ìgbéyàwó alárinrin kọkàn wá bẹ́ẹ̀ balẹ̀ ní ọkọ̀ wa. sọ fún mi ṣé ìwọ nìkan kí ló dé gbogbo nǹkan báyìí ó sùn lọ fún ẹ ni easily báyìí ló ń gẹ́tì kan tó fẹ́ ní Time tó ń wọ̀ ẹ́ dá mi lóhùn. mo rí pé ojú òdùn yìí ẹ ti rí pé ọ̀bẹ nìyẹn ìbọn lélẹ̀ icd ṣẹ́lẹ̀ tó wà ń bẹ àìmí ní sọ mo dẹ̀ mọ̀ kó tó wà ń bẹ ẹ̀yin fáyín náà máa tù tó kẹ́ èmi ìbòjú rẹ̀ mo dé yìí o ìwọ nìkan ló ń rí mi ẹnikẹ́ni o èsì ìdáwọ̀ tó ń ṣe lọ́wọ́ rèé. mahula makausa mahula makausa maha roba sanda from the supernatural world. ó kẹ́ sọ fọ́gà rẹ̀ ìjọ kẹwàá oṣù káwàá yìí yóò jáde láyé. why are you after me? kí ni problem tó ní pẹ̀lú mi? tó bá di on the tenth of this month. Eh, ẹkùn yẹn ló máa ló máa pa yín náà mà ló máa pa yín náà. excuse me. ti dúró kádàrá kò lè yí padà ǹbá ti wáyé pàmárì bẹ́ẹ̀ gangan làhùn rí if I could turn back the hands of time to live yesterday in the present. I'll do it over and over again. I am in the jet, yeah. Ayọ̀ mi ló jẹ́, ìdùnnú mi ló jẹ́, ó ná mi jẹ́ mi kúrò, ó I am in the jet. Oh, you jẹ́, know me, the jet. sí mi lẹ́nu mm-hmm. ọ̀kànlé nígbàyà níbẹ̀ nínú gbó ṣùgbọ́n ìwọ ló lórí wọn kò sóhun tí n ò fi ọwé torí pé ayọ̀ mi ló jẹ́ o ìwọ lẹni tákàn mi fẹ́ ìwọ lẹni tákàn mi bó ti wù kó rí mi ò jẹ́. Jere. If I could turn back the hands of time to live yesterday in the present, I'll do it over and over again. I am in a jam. Ìdùnnú mi ló jẹ́, ọ̀nà mi jẹ́ mi nù, ó fẹ́ mi sí mi lẹ́nu. olómi jẹ́ mi nù ó fẹ̀rín sí mi lẹ́nu.